بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس والعشرين وثلاثمائة وعن أسماء بنت أبي بكر الصديق رضي الله عنهما قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم فاستفتيت رسول الله صلى الله عليه وآله وسلم قلت قدمت علي أمي وهي راغبة فسأصل أمي قال نعم صلي أمك متفق عليه وقولها آه، وعن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنه وعنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم تصدقنا يا معشر النساء ولو من حليكن الحديث حديث علاقة قولون هو لا تدعو أسماء أما أبو بكر الصديق رضي الله عنه ورضي الله عنها أسماوي هنا نيجا أنت يلا وعائشة رضي الله عنها so, أقارئ وناني الزبير ابن العوام رضي الله عنه arábìnrin yìí èèyàn ńlá gidigidi ni o asma wọn máa ń pè é lórúkọ nagijẹ wípé ọmọ shahid ìyá ẹni tó

òun làkọ́kọ́ ọmọ tí wọ́n bí ń bẹ̀. so ìyá rẹ̀ sì ní Asma ọmọ Abi Bakr radiyallahu anhu wọ́n pè ní Ummu Shahid nítorí ńgbà tí Hajjaj ibn Yusuf Thaqafi sẹ́ni tó wà lórí ipò àléfà ní ìgbà yẹn tó ń ran gẹ́gẹ́ bí ọ̀gágun láti wá bá Abdullahi ibn Zubair jà nítorí pé gbogbo àwọn èèyàn agbègbè Mẹ́kà máwọn agbọn bòmí ní Hijaz wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sí Abdullahi ibn Zubair kó di khalifa ṣùgbọ́n Abdullahi ibn Zubair ọ̀rọ̀ ẹ̀kọ́ òṣojú mímu fún un láàrin rẹ̀ àtẹni tí ó wà ní khalifa lókè lọ ní Damascus wọ́n ní láti rán àwọn ọmọ ogun lábẹ́ àkóso Hajjaj ibn Yusuf al-Thaqafi ẹni tá a ti mọ̀ sí pòkì wọ́n ó sígun. Si sí abdullahi ibn zubair so ìgbà tí ogun búra kẹta abdullahi ibn zubair ó wá sọ fún ìyá rẹ̀ dátù nìtàkàyè wọn ní orúkọ anagijẹ tó máa ń pe asma wíwọ ayá mi tí àwọn èèyàn yìí tí wọn bá borí mi tán bá rí mi pa ẹ̀rù ń bà mí wípé wọ́n fi òkú mi wọ́n fi ṣẹ̀sìn ìfòkúṣẹ̀sìn tí ọ̀tá máa fi òkú ọ̀tá rẹ̀ ṣe lẹ́yìn ìgbà tọ́tá bá kú gbọ́wọ́ rẹ̀ lójú ogun kí máa ní ṣe pẹ̀lú pé wọ́n lè gé àwọn oríkèé rẹ̀ bí wọ́n gé tirẹ̀ méjèèjì wọ́n gé imú rẹ̀ wọ́n géètì rẹ̀ wọ́n á kí wọ́n á lu ihò fún àwọn oríkèé tán gé yẹn wọ́n fi okùn wọ́n fi sópọ̀ wọ́n á sọ di bíi ẹ̀gbà ọwọ́ àbí ìyànrùn kódà àwọn àwọn míì nínú àwọn olórí ibú míì tó bá pa ẹni tó ń bá jagun wọ́n tún fọ̀bẹ lákùn rẹ̀ wọ́n tún kó ìfun àtẹ̀dọ̀ rẹ̀ jáde wọ́n sọ di iyan ọrùn àbí ẹgbà ọwọ́ àbí worowóró tẹ̀tẹ̀ ẹ̀rù ti ń bà mí nù kí ẹsẹ̀ pé ká jà títí tẹ̀mí ò fi bọ́ so ìyá yìí wá sọ̀rọ̀ akin ibi tó tún ti gba oríkì mi nù ó mú ṣahid òní iná ṣáàtà láyọ̀ dọ̀rọ̀hà sàlùkóhà bàdà dàbíhà àgùntàn kan ò sí tó ṣe pé kíkùn rẹ̀ a máa nílára lẹ́yìn ìgbà tá a bá ti dù ẹnikẹ́ni láyìn tẹ́ ti dù àgùntàn tán ṣé kíkùn tẹ́ fẹ́ kùn tẹ́ fẹ́ yọ awọ lára rẹ̀ ṣé yóò nílára mọ́ kò ní nílára o ó ní لضربة بالسيف في العز أحب إلي من ضربة eléyàmẹ̀ في bẹ sẹ́wọ̀fẹ̀ fìdíl ìwọ ọmọ mi wọ́n fi dà wọ́n fi bẹ́ ọ lórí pẹ̀lú pípò gíga ló wà ìwọ lẹni tí gbogbo èèyàn ní kó ṣe khalifa fáwọn àwọn dáńbọ dupò yìí wá rí ọpa pẹ̀lú dà ó pè mí o dukọ wa jẹ́ pé ọdù ẹ fún wa wọn gba kó wọn tún arọ ọmú gbà náà wọn ṣẹ̀ṣẹ̀ ń nà ń kòbókò tó bẹ́ẹ̀ ni Abdullahi bin Zubair lọ́jà títí tó fi di wípé wọ́n rí pa tó ẹ wọn káwọn ìyá gidi nìyẹn àwọn ìyá tó gbẹ́sìn yìí àwọn ìyá sábà pé tá kú lójú àná dáadáa oríire ni. ètò ìfẹ́ káàkiri máa sẹ̀mí lójú ọ̀nà bàjẹ́ káàkiri máa pẹ́ mi káàgùn gbàgbé ẹ̀mí gùn wá ní kíni ẹ̀mí gùn kò túmọ̀ sí pa rí nǹkan kan torí ẹ̀ ló ṣe pé nínú òfin ẹ̀sìn Islam ẹ̀mí gígùn kò túmọ̀ sí pé arére kan jẹ nígbà ń tọ́ka sí pé Ọlọ́run fẹ́ dán owó púpọ̀ ni torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó lóore jù nínú àlómọ̀ lẹ́ni tí ẹ̀mí tíṣẹ́ rẹ̀ sì dà ìṣègbè mi ká gùn lásán tó asúmà ń lọ agba ìgbà wáyé wa ó ní qadimat alayya ummi wa hiya mushrika fi ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ìyá mi wá bá mi ní ìgbà tó ń jẹ́ ọ̀ṣẹbọ kèfèrí tí ń ṣẹbọ sọ́lọ̀ tí ò tí di mùsùlùmí. wọ́n ní sẹ́ ìyá yìí ìyá tí ó bí gangan ni àbí ìyá tó nítorí pe ẹni tó bí ni níyà wọ́n á sì máa pe ẹni tí ó re ni tó fúnni lọ́yàn nígbà tí èèyàn sì dá lórí kámúyàn wọ́n máa polú ẹ̀ náà ní ìyá ìgbà wo lóúnjẹ èèyàn máa ń lórí ìnáma rọ̀bọ̀ àtú mìíràn màjá àti ìyẹn ni pé wọ́n yàn tá a fà tó lè lapa níbi sísọrú obìnrin tó fúnni lọ́yàǹdè wọ̀ fúnni láti fẹ́ òun náà lọ́yàn tá a fà tó ṣe pé a fi pa ibi ọyàn tá a fà tá a fi mébi lọ ọyàn tá a fà tó tó lóúnjẹ nígbà tó jẹ́ pé ọyàn lóúnjẹ wà ìyẹn ni kíkọ́ wá jẹ́ pé ìyá yẹn ẹni tó fún ọ lọ́yàǹgbà róńdò rẹ ni tó o ti pé ọdún méjì ṣe lẹ́yìn náà ìyá rẹ náà wọ́n pè tìrìkọ́ náà sọ pé wa ummahatukumu allati arda'nakum nínú àwọn obìnrin tó ń ṣe léèwọ̀ fún yín láti fẹ́ náà làwọn àyà yín tó ṣe pé àwọn wọ́n rè àwọn fún yín lọ́yàn àwọn olùmọ́wá ṣèyapa lórí pé ṣé màmá tó tó dé tó dé wá bá Asma ní ìsìn ní Madina ṣé ìyá tó bí gángan ni àbí ìyá tó fún lọ́mú nígbà rondo rẹ̀ so ọ̀rọ̀ oríṣi méjì yẹn wà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù ni pé ìyá tó bí nù torí pé nǹkan tí òfin ṣẹ̀rí àsọ ni pé tí wọ́n bá wí gbólóhùn tí wọ́n ò bá là ìyí máa tọ́ka sí èyí tó pé jù nínú tuma rẹ̀ ìgbà tó sọ pé kọ́dì mat ummi ìdán ummuha almaqsudu biha huna hiya allati laha wílẹ̀ dẹ̀ ìyá tó bí ni wọ́n gbà lérò bí nítorí òfin ṣeré àtúnṣọ yìí pé al-aslu fi al-kalami idha utliqa. an yansarifa ila al-fard al-kamil eléyìí tó jẹ́ òfin tí nǹkan kan ò yí padà òun náà ní pé gbogbo gbólóhùn tá a bá ti wí tá a là náà ní kó tọ́ka sí ìtumọ̀ gbólóhùn èyí tó pé jù wọn ò la kọ́dé má ìyá mi ìyá mi dé tó ìyá mi ó túmọ̀ sí ìyá rẹ̀ tó tó bá jẹ́ pé ìyá rẹ̀ tó fún lọ́yàn ní rondo rẹ̀ náà bá gbà lérò kò bá sọ pé qadimat ummi min ar-rada'a ìyá mi tó ṣe pé òun ló fún mi lọ́yàn nígbà kékeré mi dé kò sì sọ bẹ́ẹ̀ a ìyá rẹ̀ ló lérò wa hiya ní ìgbà tó dé sí yẹn ó dé nípò kóun ó dé ọ̀sẹ̀ bọ̀. وهي مشركة والواو هنا حالية وهي مشركة جملة اسمية أم غفرار حال أي حالة كونها مشركة يوم دي ní ìgbà sí pé ìyá rẹ̀ yẹn wọn jẹ́ mùsùlùmá gbà yẹn àsùnmá ò sì ti jẹ́ mùsùlùmá kókó fẹ́ fà yọ̀ ń ẹ̀yin fúnra ara yín ẹ̀yin ti jẹ́ mùsùlùmí adúpẹ́ fọlọ́ yìí ṣeéṣe kóbìnrin méjèèjì àbọ̀kan nínú àwọn méjèèjì àwọn ọ̀jẹ́ni tí ò tí ì bọ́ lóko àǹsẹ̀bọ́ sọ́lọ̀ ẹni tí ń da lúrú papọ̀ mọ́sápà tí ọ̀mọ sí lọ́n lónìí kan ṣé ìsìláàmù tẹ̀yìn ń ṣe tọ́sán yín dẹni gíga ẹni àpọ́nlé ṣé yọkọ̀ dínà kẹ́ dáadáa sáwọn òbí táwọn sì wà nínú ojú dúdú aláìmọ̀kan olódo àwọn ẹlẹ́bọ títà fẹ́ fààyọ̀ ń bì í tọ́ àsùnmọ́ à ń sọ fún wa nípa àpò tí ìyá rẹ̀ wà ń gbà wọ́n túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ ń bì í ẹ má má tán ara yín dẹ o bí nǹkan bá ṣe rí lèèyàn máa sọ bàbá ẹ̀ ọmọ pẹ́lẹ́bọ ni wọ́n á sọ pé àwọn dáàdi wa àwọn náà fọ́ lójú dáàdi wa ìsọlẹ́ kì í sọ̀tẹ̀ bọ́. àdáàdì rẹ ti ń jó àtàrí èèyàn ti ń jó mátàrí ọ̀sẹ̀ mélòó ló lè fi fọ dáàdì rẹ hàn tí ò ní rùn yóò rùn náà bẹ́ẹ̀ àwọn ọmọ máa ń ṣe o òun ní ìsinyìí ọkọ bàbá rẹ náà máa kí táwọn bàbá rẹ táwọn à ń gbẹ́bọ à ń sáni lọ́gbẹ́ iná ní kí ó táwọn bàbá tiẹ̀ ma wọ́n máa kí wọ́n tún ṣerú nǹkan sọ ọmọ yìí náà wọn náà ti wá ń gbọ́wọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ gbogbo rú àwọn ìṣesí bàbá rẹ̀ lòun náà ti ń kọ́ lérò pé òun ò jogun rẹ̀ lọ́dọ̀ bàbá òun ọlọ́run tún wá ran ọmọ lọ́wọ́ ń gbà mí ó tún rí àǹfààní àti lọ kẹ́kọ̀ọ́ wa níwájúwájú. Ni ó ti wá ma aburú tó wà nù gbogbo ní táwọn bàbá òun sí ṣùgbọ́n nítorí ìfẹ́nu àti àìfi ọ̀nà òdodo àìfi sọ̀nà yóò máa pọ́nrọ́ léwé wọn náà máa wá wá àwọn èròjà tí wọ́n sọ pé wọ́n fi ṣòògùn kan sòtẹ́nì kan bá wá bí pé akílẹ̀ ah, ń wá pé ọtẹ́ fi wá wá sọ̀lẹ́kulẹ̀ jà báyìí pé òun wà kankan kan ní ká ah, àbá ẹ̀yin tó ẹ̀kọ́ ẹ̀kọ́ kí n dáadáa báyìí tẹ̀sẹ̀ ẹ̀yin náà sì wà á dìkì ní yìí báyìí ah, ṣé wọ́n fẹ́ sọ pé nǹkan táwọn bàbá wa ń ṣe ẹ̀bọ ni wọ́n fẹ́ sọ pé lẹ́bọ làwọn bàbá wa ń àwọn bàbá wa ń ṣẹlẹ́bọ ọmọ àlèyàn ní fọwọ́ ti júwèé lé bàbá rẹ̀ ta ni ó júwèé lé nìsinyìí bàbá ti ń júwèé lé nígbà ń sọ fún ọ ni pé ẹ̀bọ ni bàbá ẹ̀ ṣe ẹni tí ń gbẹ́bọ lọ sórí ìta ẹ̀gbọ́ yorùbá náà ni ó gbé ẹ̀bọ ó gbé ẹ̀bọ wọn sọ pé ó gbé yán iyán lẹ́gùn o ẹ̀dá sínú gbá ẹrù bì òsíkìsì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ tún fi ẹran òrúkọ ẹ tún fi sí ẹ̀yin aláìlérò tó yẹ pé ẹ̀rọ òrúkọ jẹ ẹ̀yin òjìyàn ìbàlẹ̀ ń jẹ́ ń dojúmọ́ fa wọ́n á ní ntí ẹbọ fẹ́ gbà oníyàn àti ẹran òrúkọ wọ́n tó yẹ pé pàmò lọ ń jẹ́ ń gbogbo bàbá tó wá lọ kó dídí òrúkọ so yóò bóun ní sọ pé ó gbé yán àti orúkọ atọ́bi òsíkí lọ sóríta abadan kí ni yorùbá sọ kó ṣe ó gbé ẹ bọ ọpọlọ wọn ọ̀dàrú ń bẹ̀ wọn ó gbé ẹ bọ àwa sọ fẹ́ni tó gbẹ bọ pé ẹlẹ́bọ sáàsì sọ àti bí yorùbá náà lásán sọ ní ìsìn àwa gbé sábẹ́ òṣùwọ̀n ṣẹ̀ríà ẹlẹ́bọ kí ló kọ rẹ̀ mushrik. so èèyàn rí lẹni tí máa ń jó orí èèyàn. séèyàn rè ni èké tó ń bá déèyàn rè táwa lọ dànù ẹni kan lọ wó kùn sáré kí wọn sá orí rẹ̀ làwọn nì kó awọn tútù àwọn náà ti gbẹ àwọn ọmọ tútù láì sẹ́ni tá a fónú fíríjì àbí tá a fónú fíríza wọn apórí rẹ̀ làwọn fẹ́ lò àwọn àwọn adarí kan àti aláǹgbá tẹ̀lé kálù tẹ̀lé kádùgbò àwọn gámà yín lọ́daràn tẹ bá ti yọ báyìí tẹ sọkò báyìí pé àwọn kíní burúkú ìtúnjáde wọn kàn lè sọ̀rọ̀ ni wọn lè sọ̀rọ̀ ọrù tiwa ká fi gbọ́ àmọ́ àwọn náà sọ áà ah! wọn ọ̀daràn ìjáde lónìí mo sì ní sìn ká torí gbogbo ẹni tí wọn ti náwó kó ń pè one two three four five six wọn pè gbogbo family ọyá state of emergency <laughs> kálù kálukú ọmọ gba ọ̀nà bíbá o àwọn kíní burúkú tó mẹ́fà o aláǹgbá gàmà yìí ní kíní burúkú àtàwọn adarí wọ́n sì ní bàbá rẹ̀ sọ dára bó wàá lọ dára tuntun rí ẹ̀yẹn wo àsùnmá àwọn mùsùlùmí gidi nù kí ló dé tó fi jẹ́ pé islam rọ́ lọ́pọ̀lọpọ̀ ń ṣe láàyè kò fi kó bọ́yọ̀ màmá mi dé ọ̀sẹ̀ bọ́sì ni. torí tí àìbá máa ń tí ọ̀dà ní tí ọ̀dà ẹ̀ lati wọ́nà láti tún ṣe tó o bá ti gbà pé kí ní yọ o ní ronú bó ṣe tún gbogbo tí ọ̀dà tó ti jẹrà wọ́n sọ pọ́ dáa níbi ò àtúnṣe wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń rà àní pípa ní bíbí ọ̀padà hàn náà wọ́n lọ́wọ́ yọ̀ ó ní ìyá òun ọ̀sẹ̀ bọ ni o kò túmọ̀ sí pé ó dìsígọ̀ ọ̀yà rẹ̀ bí nǹkan bá ṣe rí ká sùn. Hmm. nísìnyí báyìí ẹnìkan já tọ́ lẹ́nu àwa sọ yìí pé ẹyin tó ṣẹlẹ̀ ni pé òwú ló ń sàn lẹ́nu wa òwú báwo òwú á máa sàn bàbá ẹ̀ ń já tọ́ màmá ẹ̀ ń já tọ́ so yóò fi tètè nu yóò sì kíyè sára ẹ̀yin wá ń tara yín jẹ́ Yorùbá lẹ́wọ̀n ẹni tó jọ́sẹ̀ bọ́ gidi ẹ fi wọn ṣe lè máa mú àwọn ọ̀sẹ̀bọ pọ́nbélé ẹ fi wọn ṣaṣíwájú yín díẹ̀ sí tí wọ́n bá wá ń dá ẹbọ fún yín pẹ́ gbè tí wọ́n bá ń dóògùn fún yín pẹ́ ṣe gbà náà lẹ́nu mi wà mọ́ pé àwọn bàbá yìí ṣé kéwú náà ló sì sọ gbogbo tí wọ́n wí ẹ̀yìn ò ti mà tẹ́lẹ̀ náà jẹ́ fi babaláwo ṣe lè máa mú kí lẹ́nu fẹ́ kó ṣe tẹ́lẹ̀ náà tó bá débẹ̀ ó ní màmá mi dé ọ̀sẹ̀ bọ́ sí ni ní ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run tí ẹ ṣe anabi tí ó yanjú ọ̀rọ̀ ń bẹ láyé fastaftaitu rasulallah sallallahu alayhi wa sallam mo wá ṣèbéèrè mo ṣèbéèrè ọ̀rọ̀ nípa kíni kí n ṣe pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam mo ń fẹ́ kó fún mi lésì lábẹ́ àbúradà ẹ̀sìn títọrọ ẹ fún mi lésì lábẹ́ àbúradà kílẹ̀sìn wí pàǹkà yìí ni wọ́n ń pè ní kíni al-fatwa al-istifta títọrọ ẹ̀dá mi lóhùn ní ìbámu pẹ̀lú kílẹ̀sìn wí. ọlọ́ọ̀lẹ́dàá ti sọ nípa ànábì sallallahu alayhi wa sallam. nínú القرآن قل lo istiftah fún yastaftunaka qulillahu yuftikum fil kalala ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يطلع عليكم في الكتاب في يتامى النساء سؤال استفتاء تترو فتوى fatuwa kọ́mọ́ nínú òfin ṣẹ̀ríya ó yàtọ̀ sí kọ̀bọ̀ fatuwa òun náà ni ikhbarun bihukmin shar'iyyin fi qadiyatin min alqadaya ala wajhin ghayri mulzim fatuwa ni ká dáyà lóhùn pẹ̀lú kí ọlọ́run nípa nǹkan nínú nǹkan tí wọ́n àmọ́ lọ́nà tó ṣe pé kò sí túláàsì nínú fífi ṣiṣẹ́ wọn èèmú yàn túláàsì lórí fatuwa ẹnìkan bí ọlẹ́rì ní ìsìn pé ẹ dákun kí ni ìdájọ́ ṣíṣe dáadáa sálábàgbé ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni ká ṣe dáadáa sálábàgbé nítorí pé sísá ìdásọ́lábàgbé kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí àwọn àdéhùn tó ti wá tó ti wá tó ti wá nípa rẹ̀ wàlláhi la yu'min wàlláhi la yu'min wàlláhi la yu'min qalu man ya rasulallah qala man la ya'manu jaruhu bawa'iqah fọlọ́n búra pé kò gbọ́lọ́n gbọ́ mo fọlọ́n búra pé kò gbọ́ lọ́n gbọ́ mo fọlọ́n búra pé kò gbọ́ lọ́n gbọ́ tání ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó ṣe pálábàgbé rẹ̀ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ tí kò lè ṣe oníṣùtà kò gbọ́ lọ́n gbọ́ so ní tí wọ́n ti torí rẹ̀ lé mání jìnnà síyàn ó túmọ̀ sí pé ṣíṣe rẹ̀ ńkọ́ kabiratun minal kaba'ir wọ́n bí yẹn ti ṣàlàyé bẹ́ẹ̀ àwọn òní wá wò pé ṣé ìwọ kìíní burúkú tó béèrè iṣẹ́ òun sì ń ti ń ṣiṣẹ́ kò fi ṣiṣẹ́ ọyọ ẹ̀rá mú mo rò pé fatuwa ẹ̀mí rẹ̀ nìkan kan mú o tiwa ni ká dá o so ẹlòmíràn sọ pé gbogbo ẹ̀kọ́ tẹ́lẹ̀ ń kọ́ wọn náà tí wọ́n ń lò ní. kò sí lọ́dọ̀ tiwa mo rò pé torí pé tiwa ni káwọn kan sọ pé òfin ọlọ́ọ̀ni o eléyìí takùtọ̀ ọlọ́ọ̀ o ẹ ẹ ntọ́kù ní ìsinmi gẹ́ iná شاكرا وإما كفورا فمن شاء فليؤمن ومن شاء فليكفر kọ̀kan tálọ́ ní kọ́ máa fi kòbókò lé àwọn èèyàn ká ṣebí wọ́n kọ́ yàn lẹ́sìn wọ́n bi wá léèrè à ń dáhùn ẹnìkan wá bá a bẹ́ẹ̀ gbogbo béèrè tá ń béèrè wọ́n ń lò kò sí lọ́wọ́ tiwa kò sí lọ́wọ́ tiwa torí pé gáyà tó máa ń dáná ànúfìyàn náà بموجب ما تعلمناه في الشريعة أولو أولو يعني لا تلون إنسان كن فتوان فاستفتيت رسول الله صلى الله عليه وسلم تريد أن أقول النبي صلى الله عليه وسلم لا يرى هناني olùdarí gbogbo òdarí fáwọn mùsùlùmí wọn lọ olùdarí gbogbo داري fáwọn مسلم oní mufti oní qadi oní imam oní murshid oní muslah òun ni al-imamul a'zam olùdarí gbogbo orílẹ̀-èdè òun lẹni tí wọ́n máa dáhùn ìbéèrè wa nípa ẹ̀sìn òun tí wọ́n máa ṣèdájọ́ tí wọn ò gbọ́dọ̀ má mú fẹ́ òun náà lẹni tí fi ní mànà òun náà ni ìmáàmù wa nù sọ́lá òun náà ni òun náà ni gbogbo nǹkan kí ló dé tí gbogbo ẹ fi break eléyìí wà nù siyasa tó shar'iyya sórí akramakumullah mo wá tọrọ fatuwa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam èyí tó túmọ̀ sí pé ìgbà tó sọ pé fatuwa mo tọrọ tánàbì sallallahu alaihi wasallam bá sọ pé báyìí ni kò ṣe tí ọba ṣe sásọpọ sẹlọ sásọpọ sẹlọ tàbá gbé sí ọ̀ndà fatiwa táwa mà lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn sọ pé kò sẹ́lọ̀ ṣùgbọ́n sí kìí ṣe pé àsùnmọ́ ọ̀kà ló gbólóhùn fàṣítàfẹ́ẹ̀tì kò gba ìntàwà padà ń lo tẹminọ́lọ́jì yẹn fún lérò ike èsì tí wọn bá fún mi o nọ́mbà fẹ ni kì í ṣe nọ́mbà túláàsì so eléyìí òní kìí ṣe pé n táwa padà gbàlérò pẹ̀lú gbólóhùn lọ́gbàlérò torí pé àwọn gbọ́ lọ́ngbọ́n wọn gbà nábì gbọ́ kọjá gbogbo rubbish àwọn mọ̀ pé wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ẹnìkan sọ pé à wọ́n gbà nábì gbọ́ àwọn fatu amóbèrè mi lè tẹ̀lé lè kọ́ bẹ́ẹ̀ mi láàmú à wa ma kana lil mu'minin wala mu'minatin an yakuna lahumul khiyaratu min amri àyè òsì fún múmìnà àbí múmìnà ànábì àgọ́lọ́mbà ṣèdájọ́ kan wọn á ní afẹ́sẹ́sà ṣé ká tẹ̀lé ni àbí ká má tẹ̀lé torí rẹ̀ wọ́n kàn lo gbólóhùn yìí ni o kìí ṣe ń táwa gbà lérò pẹ̀lú rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí iná ní nǹkan tí àwọn náà lò fún nísìnyí téèyàn bá mọ gbogbo oru eléyìí yóò ti ṣiṣẹ́ púpọ̀ jù nísìnyìí ọlọ́run ẹlẹ́dàá wọn tó sọ pé yastaftunaka qulillahu yuftikum fil kalalah tabani ọlọ́run ọlọ́run ní ṣe fatiwa fún ayé o <laughs> ẹnì kankan ó ní ọlọ́run gan ni mufti àkọ́kọ́ ẹ gbọ́rọ̀ <laughs> subhanallah. a ah, a'udhu billahi minash shaitanir rajim torí pé gbólóhùn fatuwa níta wà ń padà lò fún ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni wọ́n padà lò fún tẹminọ́lọ́jì báyẹn sígbà tó lọ ń sọ̀rọ̀ kàlálà kàlálà ń bẹ̀ wọ́n ó yàtọ̀ sí kàlálà tàlákọ̀kọ́ tọ́lọ́ sọ pé wà in kana rajulun lọ́nà. يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس كلالة تبنياته كلالة تبن قلنا لن تكو ẹni tó ṣe kó kú kò fọmá lẹ kọ̀fọ́mọ ìyá tí bàbá àti ìyá jọ pa wọ́n pọ̀ lẹ̀ ó kú kọ̀fọ́mọ bàbá lẹ̀ fẹ́ pé bàbá lọ́jọ́ pa wọ́n lọ́jọ́ pa wọ́n pọ̀ kò fi lẹ̀ ṣùgbọ́n ẹni tó fi sílẹ̀ sáyé òun náà làwọn ọmọ màmá rẹ̀ tó ti pé màmá nìkan lọ́jọ́ pa wọ́n pọ̀ kàlálà ti bẹ̀rẹ̀ ètò ọlọ́run aṣọ níparí sóròtò nìta tó ní yastaftunaka qulillahu yuftikum fil kalala. إن امرؤ هلك ليس له إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد كلا لا parí سورة النساء ó ولا í أما pẹ̀lú ó fi ọmọ àyálẹ̀ tó ẹ pé ìyá rẹ̀ àti bàbá wọn kan náà ọmọ àyá tó wá fi sílẹ̀ ilé jọkùnrin ọmọ àyá tó fi sílẹ̀ ilé jọbìnrin àwa rí ọmọ àyá rẹ̀ tó ń jọ jẹ́ bàbá kan náà màmá kan náà ó fi ọmọ àyálẹ̀ tó ń jọ bàbá wọn jọ jẹ́ nǹkan kan náà tó lọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ ṣé ìwọ wa sọ pé fatiwa lásán lọ́lọ́wọ́n fún wa torí rẹ̀ bó bá ti wà bó bá wà lè tẹ̀lé tó bá wà á lè má tẹ̀lé láti ìfẹ́ ìfẹ́ wọ jahannama rọrùn so eléyìí túmọ̀ sí pé lílò tí wọ́n lo alistifta wàlfẹ́tiwa láwọn àyè yìí wà nù àyà yẹn àti nù àdéhùn yìí báyìí wọ́n lò ní gbólóhùn lárúbáwá nìyẹn ṣe kí wọ́n lò láti bá ìntàn padà ń lo ìtumọ̀ yẹn fún nínú ṣẹ̀ríà pé èsì tí wọ́n fún wa lórí ìbéèrè tá a ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí tí ò padànà ká tẹ̀lé <laughs> kò sí padànà ká tẹ̀lé ọ̀ràn àyàn ni ká tẹ̀lé so eléyìí jẹ́ báwọn. tọ́ kólútú mo sọ fún anabi pé qadimat alayya ummi ìyá mi dé o ó dé ọ abami lálejò wa hiya bùkátà ló gbé wa o. nínú rìwáyà kan wàhíyà rọgìbà wàhíyà mùṣíríkà wàhíyà mùṣíríkà wàhíyà rọgìbà nítorí pé ẹni tí máa ń fẹ́ láti gbọ́ ìsìn nípa tí ò yẹ nínú ẹ̀sìn kìí ṣe bójúbójú gbọ́dọ̀ bá ṣe rí gangan lọ́sọ nítorí tọ́ba bọ́ bá ṣe béèrè ni wọ́n dọ̀ lóhùn tọ́ba lọ lò ó fún nǹkan mi tó yàtọ̀ sí tó wí ó ti sẹ́lọ̀ tọ́ omi ṣé kí n tẹ́wọ́ kí n tẹ́wọ́ gbà lọ́wọ́ méjèèjì kí n sì ṣe dáadáa sí i bùkátà tó gbé wá kí n bá gbọ́ mo bá lágbára rẹ̀ qala na'am sili ummaki sili ummaki anábìíní gba ìyá rẹ̀ tẹ́wọ́ gba ìyá rẹ̀ sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé bàbá wa màmá wa wọ́n ṣe mùsùlùmí kò pé káwọn má ṣe dáadáa sí i nítorí ìwọ̀ tí wọ́n ní lórí wa tí í ṣe wọ bíbí ìwọ pétiẹ̀ àìjẹ́ mùsùlùmí wọn kò sílé ìwọ̀ fún ọ láti ṣe dáadáa sí wọn eléyìí jẹ́ hadithu asma binti abi bakr radiyallahu anha tó. So, àdéhùn èsì tún tọ́ka sí pé obìnrin yẹn ò sí pẹ̀lú Abubakar mọ́ ẹni tó bí Asma fún Abubakar kò sí pẹ̀lú rẹ̀ mọ́ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá ti ṣe lófin ṣùgbọ́n àwọn àti àjẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ di kèfèrí mú níyàwó ọlọ́ni wala tumsiku bi'isamil kawafir ẹ má di àwọn obìnrin tọ́jọ́ kèfèrí mú níyàwó àwọn kèfèrí tọ́lọ̀ ń yọ kúrò nínú eléyìí àwọn náà ní ahlul kitab láwọn ọmọlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àwọn lọ́jọ́ sátidé àbáwọn ẹlẹ́sìn yọ̀wúdí ní àwọn ọlọ́jọ́ sọ́ndé àbáwọn ẹlẹ́sìn yọ̀wúdí ọlọ́jọ́ sátidé àwọn nìkan lọ́lọ́ọ̀ yọkú kèfèrí ni wọ́n láṣẹ mùṣírikùnà ni wọ́n láṣẹ so ọlọ́run ló ń gbà pẹ̀lú fẹ́ àwọn obìnrin wọn lóbìnrin yàtọ̀ sáwọn eléyìí ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin tó bá jẹ́ kèfèrí níyàwó so ó túmọ̀ sí pé ẹ má jẹ́ yọ obìnrin o ẹ má jẹ́ àwọn obìnrin ọ̀rá rẹ̀ o kò sáwàá wí tó lè fi ṣèkẹ́wọ́ pé ló mú mi má lè sàánú wọn nígbà tó ti jẹ́ pé àwọn ni wọ́n bí ọ ó ṣe dáadáa sí wọn nínú dáadáa náà ni kó tún máa pè wọ́n sí díẹ̀ sí Islam torí pé láàánú lọ́lọ́ ọmọọgbà tó wí sí tọ́lọ́run ó sì ní kó bá gbígbà gbígbọ́ àti gbígbà tí ọba pàdé lọ́dọ̀ wọn wọn bá láwọn gbọ́ àwọn sì gbà àwọn fẹ́ẹ́ di mùsùlùmí ní aláàánú lọ́lọ́ tọ́. So, ẹgbà wọn eléyìí tó tẹ̀lé ọwọ́ látọ̀dọ̀ Zainab asakafiya imra ati Abdullahi ibn Mas'ud ìyàwó Abdullah ibn Mas'ud allahu anhuma eléyìí ẹ̀kọ́ ńlá kan tún nù pípé gbogbo obìnrin láyé orúkọ bàbá rẹ̀ ní ọ̀mà jẹ́ o Zainab asakafiya saqafiyya Zainab tọ́jọ́ kan nínú àwọn ará Saqif. tẹ́ pé ẹ̀yà rẹ̀ ó súnmọ́ ẹ̀yà abdullahi bin masoud agbọn abìkan náà ti jọ wá. imra'ati abdullahi bin masoud obìnrin abdullahi bin masoud torí rẹ̀ ìyàwó tiẹ̀ náà ìyàwó obìnrin àbí òye wa ìwà ń ṣe kí wọ́n máa kó kọ rẹ̀ mú kọ tiẹ̀ ń gbẹrẹ fún bí ìgbà tí wọ́n ní bàbá rẹ̀ wọ́n ní kẹ́ fílì pépà tí ń bọ̀ yìí surname first àbí òye wa obìnrin sì ti ń jó kọkọ rẹ̀ ó kọta ní ọkọkọ sọ pé surname ti ẹnu <laughs> ẹrí nǹkan ti dàrú wa wọn nínú àwọn òyìnbó ń tọ́gbà lérò ni pé ìyàwó náà ni wọ́n gbà ìyà òyìnbó kíni òyìnbó ń jábọ̀ láti sámà ni àwọn wa mú òyìnbó ni ìgbà kan ní surname first bó lọ ó kọ́kọ́ ti jẹ́ surname ṣé orúkọ ìyàwó tí ń ní surname ti ń ẹ̀yin ọkùnrin tó bá ti jẹ́ kó kọ ìyàwó tí yín náà ní sọ́ọ̀nì mi á jẹ́ kó sọ wá burú gbà náà kó kọ tí yín náà jẹ́ sọ́ọ̀nì fún ìyàwó yín ẹ̀sẹ̀ àwọn kó ti di tèèd fọ́tàt irun tí wọ́n ṣe fún lòun náà ṣe fún. torí ẹ wọ́n ní obìnrin Abdullahi bin Mas'ud radiyallahu anhu wa anha wọ́n náà kó yọnu sí Abdullahi bin Mas'ud. kó sì yọnu sí zainab asakafiya qaalat قال رسول الله صلى الله عليه وآله وسلم تصدقنا يا معشر النساء ولو من حليكن وبني نصا أولى نبي صلى الله عليه وسلم سوف يوبني أما سسراء níyàn ọsọ obìnrin ẹ máa ṣe sàrà kódà kó ṣe nínú àwọn wúrà fàdákà àwọn òkúta olówó iyebíye ẹ fi sọsọ ó ṣe pé nínú àwọn iyùn ọrùn yín ni òrùka yín ni yẹtí yín ni wórówóró ẹsẹ̀ yín ni ẹ mú nínú rẹ̀ kódà kó ṣe pé lẹ́tùmú fi ṣe sàrà ní nǹkan mi lẹ́yìn lọ. ẹ ti sàrà tọ́ba ẹ mọ̀ pé ìjọ tánàbì sallallahu alaihi wasallam fún wa nírò pé ìgbà tó lọ́wọ́ bá gbé òun lọ sí sámà so wọ́n mú un lọ wo àlùjáná àti náà ìgbà tó òun débi iná òun rí i pé ẹni tó pọ̀ jù nínú ọmọ náà àwọn obìnrin ni so àwọn obìnrin wa ní kí ló fà á tó fi jẹ́ pé àwọn làwọn pọ̀ jù nínú náà anabi sallallahu alaihi wasallam ní sábàbí méjì alákọ̀ọ́kọ́ òun náà ni yakfurna wọn máa ṣe kèfèrí àwọn obìnrin wa ní yakfurna billah tí wọn sá ìgbàgbọ́ sọlọ ni anabi ní rárá o yakfurna al wọn máa ṣàìmórí sọkọ. So wọn máa ṣe kèfèrí sọkọ àìmọre wọn máa ṣe sọkọ sábàbí kejì ọ̀ẹ́fọ́rọ̀ náà láàánú wọ́n sì máa ṣépè pọ̀ nǹkan méjì yẹn lọ́fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti ní ìrírí tọpọlọ wọn ti kúrú ìwà táwọn ìyàwó wọn tí wọ́n máa padà hù nígbà tó bá fẹ́yàwó yóò máa yà ọ́ lẹ́nu nítorí kí wọ́n rò pé bí ọkùnrin làwọn obìnrin rí tẹnu wọn rọra má díẹ̀ tí ò ṣépè lẹ́nu wa àwọn obìnrin ẹlòmíràn máa jẹ ìpè lẹ́nu ni bí ìgbà tí yẹn ń jẹ gúgúrú àtẹ̀pà tí wọ́n máa rún lẹ́nu tí wọ́n máa wí tí ò ní fìkan pìkan tó bá fún ìwọ ọkọ rẹ̀ lépè gidi yóò fi sun àtàrí ẹ̀ ni títí ẹ bá ti hí tiẹ̀ káwọ́. yóò tún mú bàbá àtìyá rẹ̀ yóò fún wọn tiwọn yóò tún kó táwọn ọmọ náà fún wa ibi tẹ́ ń ti ya alágbádá yóò bu tiwọn náà lù wáyé tẹ́ ń lajà òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́tì olórí ibú ẹ̀yin náà bí ya àwọn ẹni àdáàdì àwọn ẹni òfò àwọn ẹni àìjírí èpè pọ̀ lẹ́nu àwọn obìnrin bàjẹ́ àfẹnutọ́nà bá sà mọ́ so àwọn bí wàá ní kí la lè ṣe táwọn ò tiẹ̀ fi ní dọ́gba ẹ̀ná lọ́ ń gbọ́n o lọ́ ń ń kó báyìí yẹn o mórí lẹ́bi bá nàbì sọ̀rọ̀ bá àdìsọ́ là ń sọ ó ní tí wàá tó gbogbo gbèsè ayé ọkùnrin lọkùnrin fi ń ṣe dáadáa sóbìnrin. So, níjọ́ tó bá fi lè ra ìdá kan pínrín lára ọkọ yóò ní máa ra ètò minka khayran up ìró rẹ̀ ká lára rẹ̀ rí yóò máa yẹ ẹ̀yìn lẹ́nu pínpín òró rẹ̀ kan lára rẹ̀ rí bẹ̀rù ọlọ́ọ̀wọ́ arábìnrin kékeré ni sọ̀rọ̀ náà là á sọ ní <laughs> so torí di eléyìí báyìí ẹ̀sìn rí pé ń tọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe náà nígbà tí ọdún ní bọ̀ yìí. wọ́n ra ọwọ́ jà aṣọ one five lágbára rẹ̀ káfa táwa lọ jalè ni nísìnyí àwọn pẹ̀lú pé kòrónà ọ̀sẹ̀ kòrónà yìí báyìí ó ti kòrónàláìsì gbogbo èèyàn ẹ̀kọ́nọ́mìkì kálukú ti ó ti di fíafíà ọkọ̀ wa tiraka tiraka tiraka ọ̀rọ̀ àǹkárá one five ọ̀pá mẹ́fà níbà ó rà gbé kalẹ̀ fún masha allah lọ́sọ̀ọ́sọ̀ wọ́n kàn máa fọwọ́ sí gbá ni ló gbé jù lẹ́nu náà pé a. ìwọ ọmọ ọmọ bá sọ inú wọn nígbà náà wà ń kọ sẹ́ni táwọn ẹgbẹ́ rẹ̀ ń rà fáwọn ìyàwó wọn àwa awi tó ń la sọ ọdún àbẹ́rẹ́ rí nǹkan ó rí i pé ìwọ ọmọ wo pé aṣọ yín dẹ̀ wò wọ́n ti kọ́lọ̀ fún ọ mo rò pé yí ọ kọ́lọ̀ aláwọ̀ kùnkùn má di mọ́ fẹ́ mú ṣùgbọ́n aláwọ̀ yeye wọn fún un ńlọ pààrọ̀ tó bá ti gba nǹkan rẹ̀ sọ́kọ́ bọ́ọ̀dù torí o bá gbé ẹni tá a sọ lóore tí ò dúpẹ́ wọn ni bíi ọlọ́sà kó ni lẹ́rù lọ́nà bí ìgbà tó lè jẹ́ ọ ló lè ní kìí ṣe bíi ó lè gan lọ́sọ̀ ọ ló lè ọ̀rọ̀ apáàkì aṣọ rẹ̀ ẹ̀ ẹ́ ṣe ìtàtiwáwì náà lẹ́tọ́ á bínú lẹ́tọ́ abẹ́ abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ mo sínú bí ni kìí ṣe pé mo bínú bí ẹ̀ mo sínú bí àwọn obìnrin ká àfẹnutọ́lọ̀ ń bá ta àwọn. ntí wọ́n lọ tó ń àrò káta ẹgbẹ́ báyà nìsín ọlọ́sírú gàmbarí lọ́wọ́ àlọ́ ọwọ́ wá ọwọ́ ọjọ́ ọgọ́fà àbá rí kó sínú ìjayà gbogbo brown. tòǹgbà tẹ tún dé tẹ tún fẹ́ sọ ó tún sọ sọ sọ sọ sọ ó tún gbá pẹ̀lú ó tún kó wọlé ó tún pa obìnrin ọmọ wò ọ̀ràn ní kékeré iṣẹ́ kí ni orúkọ gbà tẹ́lẹ̀ ṣé òòrí tó mọ̀ kó tu wọlé kí wọn ló jẹ ara mi láàmì ọ̀rá yìí gbogbo eléyìí ẹ ọ̀dà bó bó ti ẹ̀rọ asúnà tó ọ̀rọ̀ ṣé èmi nìkan ní dàjẹ́ ókè wo ò ní jẹ́ ń bẹ̀ bá jẹ́ mẹ́ ńkọ́ ṣé n ti ṣe oúnjẹ rà wálé báwo lè ẹni tí wọ́n yẹ kí n náwó fún màmá náwó fún àwọn òbí à àsìkò náà ń sànú èèyàn ọba ara mẹ́ka ọlọ́dẹ níjọ́ títí àbá ṣẹlẹ̀ yọ sọ pé kò sí dánìkan fẹ́ sọ fún mi ọlọ́run ló mímì lọ mọ́ka o <laughs> ok adúpẹ́ ìyá tó ti kọ́ ọlọ́run ló mọ ọ lọ mọ́ka láti sọ pé kí ló ṣe gan òtòrí ẹ̀ lànà mi sọ̀rọ̀ bá àlùsọ ẹ̀ lànà gbàdá ọkùnrin bíi léèrè pé yóò túmọ̀ sí pé ọkùnrin tó lè tiẹ̀ náà bá ti pé ní tí mo fẹ́ fà yọ ìwọ náà ò ní bínú ka jù tẹ́lẹ̀ náà wọ́n ní ogun àgbọ́ tẹ́lẹ̀ kìí parọ́ tó bá gbọ́n ìwọ náà kò ti gbọ́ tẹ́lẹ̀ náà pé kí ni kò sí kankan tó ṣe pé lẹ́yìn tó fẹ́ ti ṣe àwa àti gbọ́ tẹ́lẹ̀ náà à ń tún retí ètò jù bẹ́ẹ̀ lọ lẹ́nu ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé gbà tí àwọn obìnrin ti wá gbọ́ pé àwọn làwọn pọ̀ jù lọ náà wà lẹ́bi kí la lè ṣe ẹ má wò wá àràn kí la lè ṣe anabi wa sallallahu alayhi wa sọ pé tasaddaqan ẹ máa ṣe sàrà yàtọ̀ sí pẹ̀nsì náà ẹ máa ṣe sàrà ọlọ́wọ́n máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ burúkú tí ó kò yín náà yóò máa fi parẹ́ fún yín. tẹ́ ẹ̀ bá wá rí ní tẹ́ẹ̀fì ṣe sàrà ẹ kọ́dà kó ṣe pé àwọn òkúta olówó iyebíye tẹ́ ẹ níta ń fi ń soge kọ́dà kó ṣe pé inú rẹ̀ lẹ́sìn mú tẹ́ẹ̀fì ṣe sàrà. nítorí fàtà nàbì sọ̀rọ̀ bá àṣọ làǹfì sọ bẹ́ẹ̀ ni kápẹ́ gbogbo ọ̀nà ti dín pin tóbìnrin kò ní tó lè fi ṣe sàrà. Hmm. bí kóbìnrin ó mú àwọn nǹkan gi rẹ kọ o tẹ́tẹ́ẹ̀nì rẹ òkà rẹ̀ wọ́n ti pè é ẹtí yọ máa wò pé ká sùn o bá kankan míì má ju tọ́jú lójú múnú kó fi ṣe sàrà o fi wá ìsọ àtààbò níbi kó o yàtọ̀ sí pé wọ́n máa ń ṣépè yàtọ̀ sí pé àwọn obìnrin já láì mórí sáwọn ọkọ wọn tẹ bá wo àwọn ẹ̀ṣẹ̀ míì náà tọkùnrin máa ń ṣẹ̀ tóbìnrin máa ń ṣẹ̀ ẹ rí i pé ìsọwọ́sẹ̀ lọ́ǹtà àwọn obìnrin tó máa ń lékele tó bá jó fòfó ọkùnrin ò lè sọ fòfó tóbìnrin torí pé àwọn obìnrin expert gidi làwọn nípa ká sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ká dà lúrú ká dà dúgbò rú àwọn obìnrin expert torí pé wọ́n dilẹ̀ kápẹ́ gan ká sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáàbà àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ẹnu wọn ẹnu wọn ni ó kó bá wọn ẹnu sọ́nsọ́ bí ẹnu asínrín inú ó ti sábà bí tọ́pọ̀lọpọ̀ ó fi wọ anájọ́ gbẹ̀ndà òkè yá òkè wọn wá ní ní tí wọ́n pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí rẹ́ fún yín níwọ̀nba àti bó bá ti pọ̀ sí ó náà ní kí ẹ máa ṣe sàrà bọ́ọ̀ bá wá ní nǹkan kan tó lè fi ṣe sàrà má mọ owó ọkọ ìwọ ni wọ́n ní o ṣe sàrà fúnra rẹ̀ góòlù rẹ gbogbo ètò òní máa fi ṣe sàrà kò bá jẹ pẹ̀nkẹ́lẹ́ fi ṣe sàrà kò bá jẹ lẹ́kẹ̀ náà ló fi ẹ kí láń pẹ bíìdì àbí kí ní kàtà lónìí dákò fi ṣe sàrà àwọn nǹkan oge rẹ o lè fi ṣe sàrà tán kọ́lẹ́tì. فرجعت إلى عبد الله بن مسعود ما أقعد سلي متقبر إلى النبي قل ما أقعد سلي صدق قومي عبد الله بن مسعود فقلت له ما أصفه إنك رجل خفيف ذات اليد dájúdájú èèyàn kan lọ jẹ́ ìwọ ọkọ mi tó ṣe pé owó pọ̀ lọ́wọ́ rẹ̀ púpọ̀ owó pọ̀ lọ́wọ́ rẹ̀ púpọ̀ èèyàn máa kọ́ èdè ni o nítorí pé ọ̀rọ̀ inú múni yọ apó òun náà ló sì tún múni yọ obì lápò ọ̀rọ̀ lọ́sọ̀ ní tí wọ́n yọ ọ̀bẹ sí ọtún máa lé ọ̀ka pàápàá tó bá gbélé haúsá àwọn ò bá ti sì ọ̀rọ̀ sọ báyìí wọ́n máa lé ọ̀ka náà jáde yọ̀rọ̀ àdìgbò ẹ mú ẹ mú ẹ sẹ́ ah bàbá yẹ mọ́ bẹ́ẹ̀ lọ wọ́n lọ dúró kọ́ máa rojọ́ wọ́n bá lé ọmú ó pò sí o ọ̀rọ̀ náà ló ti sọ tẹ́lẹ̀ omi ò sì yọ̀bì lápò ṣé akóni wọn fẹ́ kọ́ yọ fún ọ lápò ní àbóbì ọ̀rọ̀ ẹnu ẹ náà ni torí ẹ tó jẹ́ pé ńgbà tó délé ló ní ẹ̀ ń lò jẹ kó lòsì ni wọ́n kọ́ mi olòsì <laughs> kú ni ọ ayírádà a adadúpọ̀ tẹ̀ ẹgbẹ́ èdè tó lò ó ní nígbà tó ṣe pé ẹni tó wọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ ni ọ́ èdè Yorùbá nìyẹn o ẹ̀hìn tá a bá fẹ́ túmọ̀ tó sọ ní Yorùbá gangan ìwọ jẹ́ ọkùnrin kan tó ṣe pé ń ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ lọ títí ní ti ń bẹ lọ́wọ́ rẹ lówó kọ̀ lọ títì tó o bá lédè yorùbá ǹjẹ́ yóò sọ ni pé nígbà tó ti pé owó pọ̀ lọ́wọ́ yín rò pé yé torí tóbi bá téèyàn bá sọ fún yàn yorùbá pé owó pọ̀ lọ́wọ́ yín ó túmọ̀ sí pé kò sówó tí ọba tí owó tó pọ̀ lọ́wọ́ mi ni èmi náà bá bá yín ra kẹ̀kẹ́ tẹ́ máa gùn ká ìyàn ọmọ mi sẹ́wọ̀n kọ́ ọmọ tí ò gbé de pé tí àlẹ́ tó retí ẹ lówó pọ̀ lọ́wọ́ yín ṣégbà tí o bá sówó ni à òde yorùbá wọn máa ń lò ó torí wọn ràn kan kọ́ lọ́hún ṣe dáadáa fáwọn wọ́n sì ní àpè mára làápè tèmi dire ẹnìkan ẹ pé aburú mára rẹ̀ wọ́n á sọ pé à ń gbàgbé kó sì dà mí láàmú náà ní òdílé báyìí ra kẹ̀kẹ́ ìgbà bá tó bá sọ ọ̀rọ̀ eléyìí yóò bùsẹ ọmọ náà bùsẹ fún àmọ́ owó tó pọ̀ lọ́wọ́ mi nì pẹ̀lú gọlọ nígbà bá ti sẹ́nu rí níbẹ̀ yìí náà ra kẹ̀kẹ́ tọ̀ ó ní ọsọfọkọ rẹ̀ bá ń pé màá tó ṣe pé nǹkan ti ń bẹ lọ́wọ́ yín ọ̀lọ́ títí Allahu akbar sàábí ńlá sàábí àgbà olùmọ̀ńlá gidigidigidi nínú àwọn sàhábà Abdullahi bin Mas'ud radiyallahu anhu. táwọn èèyàn fi ojúgun rẹ̀ tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn sàhábà wọ́n rojúgun rẹ̀ tẹ́rẹ̀ tínrín wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ anábì ní ṣe ojúgun Ibn Mas'ud ní pa yín lánàá ojúgun yẹn yóò wúwo lórí òṣùwọ̀n lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà ju jábàlú Uhud eléyìí ló dá wàhálà lẹ́nu ṣẹ̀ríà pèsè iṣẹ́ wa wọ́n wọ̀n ní àbáwà فمن ثقلت موازينه فهو فأما من ثقلت موازينه فهو في عيشة راضية موازينه يصير موازين العمل أبي موازين جسم له ètí gbogbo olùmọ̀tò mà ní pété ni wọ́n wọ̀ tó àmọ́gbà wọn ní ẹsẹ̀ Ibn Mas'ud ojúkun rẹ̀ yóò wúwo lórí òṣùwọ̀n jọ́ gbẹ̀ndàlùkìyàmà ju òkúta Uhud lọ eléyìí dá nǹkan lẹ̀ pé tọ́ ìwọ wá ni wọ́n wọn wọ̀. Ibn Mas'ud yi oun òun náà lẹ́nìkan tánàbì ní kó kuran Al-Qur'ani fún níbi tó màdé torí pé ànábì ti dá pọ̀ rẹ̀ nínú àwọn èèyàn mẹ́rin tó ní kó wọ́n máa gba Al-Qur'ani kíkọ lọ́dọ̀ ọ̀hún wọ́n wá ní ká alukurani fún mi kí n gbọ́ wọ́n ní ká ibà kayfa aqra'uha laka wa alayka unzil ó ní ti kà á fún ọ wọ lọ́lọ́run sì sọ̀kalẹ̀ fún ànábì ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì náà ó kàn má jẹ́ pé mi nìkan náà ní màá kà ní màá kà Ibn Mas'ud dẹnu lé alukur'an a ọmọ alukur'an ní kàdọ̀bà ọwọ́ àkàdé bíi fakayfa idha ji'na min kulli ummatin bi shahidin Suratu Nisa thumma ji'na bika ala ha'ula'i shahida ànábì ló tó bá wọn. anabi bá bú sẹ́kún sallallahu alayhi wa alihi wa sallam tọ́ Ibn Mas'ud yìí tó ní ohun ọ̀ma àyà kanú alukurani ti sọ̀kalẹ̀ kí ló tó fi kí ni túmọ̀ rẹ̀ kò sí àyà náà ní tó tó ń bá sì mọ̀ pé nìkan tó kù lókè pẹ̀yì tó mọ̀ nípa alukurani tó ń lọ téèyàn lè gun ẹṣin àbí kẹtẹkẹtẹ títí débi tó wà ní ìbá lọ bá kí n tó fi lọ kọ́ ìmọ̀tí mọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ kò sí. Ibn Mas'ud yìí náà ni ìní ọlọ́run wàá fún lówó. síbẹ̀ náà sọ pé yanalu al-fata min 'aishihi wa huwa jahil. ويقتل الفتى من عيشه وهو عالم ولو كانت الأرزاق تجري على الحجة لمتن إذن من جهلهن البهائم واني يا ما لا يقجو توقف لو لتبوى تنتقل لما كانت tó bá ní kó fi ìdí ìgò kó fi kọ ó kò ní rí kọ tí o bá ní pé owó ọmọ àgọ <laughs> àwọn òwe burúkú kan bẹ ní o pé owó ọmọ àgọ ẹ àgọ lélẹyìn ọlọ́run darí owó sọ́dọ̀ rẹ̀ ọ̀wọ́ kókó màwé ló ti sọ́dọ̀ àgọ́ <laughs> wọn á ní èyí ó sì máa jìyà nínú ìgbésí ayé rẹ̀ nǹkan ò ní rọgbọ fún un tó ń tí kó lùmọ̀ọ́nì ẹ̀wọ́ Ibn Mas'ud radiyallahu anhu wàláhi olùmọ̀ọ́nlá gidigidigidi habrul umma olùmọ̀ọ́gbà nínú àlùmọ̀ wáyé òun ló kù gbàtó ń kú tán ẹni gbogbo ẹ̀ tó ka Abdullahi bin Abbas olùmọ̀ọ́nlá gidigidi tó bá pẹ́ bá mọ̀ nípa fiqh olùmọ̀ọ́nlá gidigidi tó kọjá sí sọ ní Ibn Mas'ud wàláyé òun gángan lẹni tó pilẹ̀ gbogbo màtọ́ wà ní Iraq ọ̀dọ́ rẹ̀ ní gbogbo èèyàn ti kẹ́kọ̀ọ́ mbẹ́ rajulun fil umma wa ummatun fi rajul níbi tọ́lọ̀ ń fún màdì èèyàn sì máa jìyà nínú ìgbésí ayé rẹ̀ tó ń ti kó nímà wọ́n á ah tó bá yẹ pé ọpọlọ àtọgbọ́n àtòyí àti mà lọ́lọ́run owó tí ó fi máa pín àrísìkì nù gbogbo ẹranko dábàá ni ọba kú ṣé ọgbọ́n ni àwọn ọgbọ́n ni àbọ̀pọlọ àbí mà ẹ sì rí i pé gbogbo ẹranko ní ọjà tí yóò yọ kẹ́rì àwọn olùmọ̀ọ́sì máa jìyà torí ẹ ẹ sùúrù ẹ̀yin tẹ ẹ ní bàrà jẹ́ sí nǹkan ilé ayé ẹ̀yin ò ní tó nǹkan ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ bọ́lá ọba ẹlẹ́dàá ti ti máa ń ṣe nù ó tilẹ̀ jẹ́ pé nǹkan sọ náà àwọn tíra mi pé àtowó àti mà wọn ò lè jọ wọn ò lè jọ péjọ sọ́wọ́ èèyàn kan sọkúsọ lásán nílé wọn sọkúsọ lásán ní gbogbo ẹ̀mọ́ ìfọ̀ àbà tó nímọ̀ ńlá tó lówó ńlá yóò bí Uthman radiyallahu anhu Abdurrahman ibn Awf radiyallahu anhu wọn ní màá ńlá wọn lówó ńlá àmọ́ kì í wọ́pọ̀ ẹ rí i pé irú àgbọ́yé burúkú pé bóòlù ó ṣe nímọ̀ tó tún lówó lọ́wà lórí àwọn èèyàn haramu ni fẹ́ni tó bá ti nímọ̀ kó lówó bẹ́ẹ̀ lọ́wà lórí àwọn èèyàn ìdí nu sáfìrí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn ò ní fẹ́ kọ́ ọmọ wọn kí ó torí pé tí wọn bá kéwú bí ìgbà tán kọ lẹ́tà sí òsì ni òsì ọ̀nà wọn gán wọn lẹ́nìkan bá rí ọ tó bá ní kí ló ń ṣe tó ní kéwú ló ń ké sọ ọ̀dà ọ̀dà ẹ̀rì gìsè <laughs> torí pé àwọn ti wo pé olóṣì ló kù ò ní lówó a'udhu billah kò rí bẹ́ẹ̀ tí ẹnìkan bá máa ké tó bá jàjà lówó ni ọ́ ọ ti fi kálà mi. Kala mi wọ́n fi ń powó àwọ àlìjánu ni. bílẹ̀ ayé ti ṣe rí mi torí pé wọ́n ti rò wọ́n pin tẹ́lẹ̀ náà ọkọ̀ máa sọ pé kọ́lọ̀ náà kọ́lọ̀ rọ̀ fún mi wọ́n máa rówó sàrà kan bílẹ̀ wọ́n náà máa kọ́lọ́ fún àlùbáríkà sí ọwọ́ yẹn máa ròkè á máa rí yín bá ànífẹ́ yín tì àníwá yín tì ànífẹ́ yín kù àbẹ́ ìgbọ́n kan bẹ́ẹ̀ alẹ́ ìbá kú mùsáàmù sáàmù kùsì ní ìnáàmù ní àwọn haúsá náà ṣe máa ń ṣàdúrà rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم ابن مسعود رضي الله عنه أدموا ọlọ́run bá ti sànù rẹ tó ní mà ojú gbogbo owó àtolówó lọ wàláhi tàláhi oore wo lọ fẹsọ kọlọrun fún ọ nítorí pé ọlá lówó ọlá nímà àmọ́ ìmọ̀ ọjàmà kankan àmọ́ owó ọjàmà kankan lẹ́gbẹ̀ẹ́ mà owó kọjàmà kankan lẹ́gbẹ̀ẹ́ mà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé تمنيت أن تمسي فقيها مناظرة بدون عناء والجنون فنون وليس اكتساب المال دون مشقة تحملها والعلم كيف يكون wọ́n fẹ́ dolùmọ́ ńlá láìsí wàhálà wèrè ni ọ́ onírúurú wèrè wèrè ni wọ́n náà èèyàn ṣe wàhálà kó tó nímà ìwọ ti mọ̀ pé àlè lówó láì ṣe wàhálà kóòlù ṣe wàhálà nímọ̀ láì ṣe wàhálà owó kéré sí mà ebi torí owó ẹlòmíì dára Cambodia báyìí torí owó ẹlòmíì bẹ mú ngùnú tó ti ń pààyàn báyìí kọmọ kó ń pààyàn yọ̀ọ̀dà yọ̀ọ̀dà yìí náà ni ókè wọ́n wá fẹ́ nímọ̀ ìwọ fẹ́ ṣe wàhálà torí di eléyìí ẹ má jẹ́ kí ọ̀dà egbò sí yín lọ́kàn pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti kọ́ kí ó wọn yìí sábà lówó àkọọ́lẹ̀ kálukú ní bàkà ọlọ́run bá kọ́ pé ó lówó kí ó di ọlọ́nà iṣẹ́ wo lẹ́mọ̀ tí wọ́n ṣe tán fi ń lówó láyé ìgbà ṣé gbogbo ẹ ń ṣe náà ló lówó ni àbàdàn torí tí ẹnìkan ṣe tó fi di ẹni tọ́lá tọ́lá lù lẹ́nu mi ò ṣe tó fi tálákútà tí ò ní ní kankan àmọ́ kí ó dá wàá ń sọ ń bì o wọn náà ní kí ó gidi o kí ó tó wà lórí kọ́lù lọ́ọ̀ kọ́lù rọ̀ṣùlù kí ó ṣe kí ó tẹ kéjà ń pa aláǹgbá kápá kì í ṣe kí ó tẹ kéjà fi ń di babaláwo torí lè yẹn ṣe kí ó awo lásán lẹ̀ ń kọ́ ẹ̀ fi kí ó pa lọ́dà ni kullu al-ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-hadith wa illa al-fiqh fi ad-din. العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين gbogbo àwọn ọmọ tó máa kóká tó máa tara rẹ jẹ ìmọ̀ ni ànábì sọ gbogbo tó ọlọ́run náà àrọ́ ọlọ́run sọ àrà ànábì sọ ń ṣé màá wà lélẹ́yìn eléyìí ṣe mà ó hẹ́n eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o Ibn Mas'ud radiyallahu anhu àti ìyàwó rẹ̀ sọ bó ti sọ kò bínú o torí kò bú kò bú torí pé àwa ní ìsìn yẹn mọ pé táwa bá ti lówó a máa tinú bí mo rò pé ẹ kíyèsí àbẹ́ kíyèsí tí ọkọ àti ìyàwó mi bá ń jà tí gbogbo ilé wọn ti ń dà o tọ́lọ́n bá kádàrà pé bá wọn dá sí tẹ bá fi òye fi gbọ́rọ̀ ọkọ tẹ fi gbọ́ tìyàwó ẹ rí i pé nǹkan méjì kọ́ ni dalẹ́ yòówù bí ìbá ṣe kòsíkòsí àìní ní dalẹ́ yòówù nítorí pé ọkọ máa bínú lódìlódì torí kò sówó ìyàwó náà ń sinú bí torí kọkọ òrówó tọ́jú ẹ̀ so tí wọn bá sọ̀rọ̀ fún lọ́rọ̀ tí ò lè fàjà yọ fàbínú yọ tẹ wá gbọ́rú ọ̀rọ̀ tí ìyàwó Ibn Mas'ud sọ fún Ibn Mas'ud ò ti torí rẹ̀ dálé ó ń bú mi àbí ká dáa fún ya ẹ ká dáa fún bàbá ẹ kò sọ torí tó ń ṣẹlẹ̀ náà ní sọ fún kò sí bú kò sí wí nǹkan lọ́nà tó lè bíjà nígbà tẹ́yìn jẹ́ pé ní ti ń bẹ lọ́wọ́ yín lówó kọ̀ lọ títí ọ̀sọ̀bà ibn Mas'ud òbínú wa inna Rasulullahi sallallahu alaihi wasallam qad amarna bis-sadaqa anábì sallallahu alaihi wasallam ti pa aláṣẹ káwọ obìnrin ó ṣe sàrà ìyẹn ni pé gàrú òsì fóbìnrin torí pé obìnrin bá ti lówó ń gbà mí gàrú máa pọ̀ nítòfà tọ̀pọ̀lọpọ̀ ọkùnrin táwọn fi yàkà mi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tíyàwó ṣiṣẹ́ nínú ilé obìnrin mi ò máa sọ̀rọ̀ lọ́dọ̀ ọkọ pé mo fẹ́ máa rán maṣíìnì nínú ilé inú ilé náà wọ́n máa gbá sọ wá tí ń sì máa rán obìnrin náà ni ó sì máa gbé wá ọkọ òní kò sáyé rẹ̀ nú ilé tó ń ìkà lélẹ́yìí ìkà burúkú lélẹ́yìí kí ni bẹ́ńbẹ́ kìí ṣe pé ṣọ́ọ̀pù ló tún lọ sí nínú yàrá rẹ̀ ni ó ti ṣe télọ̀ yóò sì wíńdò kó lè ríran kò sì ní ti síta gbangba inú ilé náà ni ó tún sí sí obìnrin náà ni ó gbà tán wá iṣẹ́ tó ṣe pé bóyá ó lè rí jìlìbáàbù méjì rán láàrin oṣù ẹ lè lo wọn san wọn á ní nọ́ọ̀nọ́ọ̀nọ́ ìkà bàbá àkà so ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà bá lówó gàrú má pọ̀ ó lè máa pé um, bàbá alágbádá ṣé ẹ̀gbọ́n tí um, mọ́tò hàn látẹ̀kan ni ọkọ̀ ní máa wù bá tomato wọn nù pé wọn ti kó bisikíìtì dé lásìkò ọyọ kẹ lọ fúlò tomato yẹn ni a torí pé òun ti wò kó lówó a'udhu billahi minash shaitanir rajim èyí pé ní aláàjì mọ́jàn àjìyà aláàjì ọkọ aláàjà aláàjà ní darí ilé òun òwe haúsá nù so ńgbọ́n bá sọ fọ́kọ kọ́kọ́ lọ́ọ́ máa sọ ẹrù ìyàwó sì jókòó nínú ọlá ńlá pẹ̀lú mọ́nì òun wòran pé ẹ máa yára sí kinní yìí o iye pálí tẹ bá gbé lówó tẹ gbà o nítorí sọ fọ́kọ <laughs> subhanallah torí di eléyìí obìnrin yìí ò ní gáàrù lánàá bí ti pa aláṣẹ ká ti sàrà fẹ́ẹ́ lọ bá nàbì ìwọ kọ mi ṣé fẹsẹ̀lù bí léèrè pé ṣé àwọn obìnrin tẹ́ ẹ ní kí wọ́n ṣe sàrà sáwọn ọkọ wọn náà ń bẹ nínú ẹni tẹ́ ẹ lè fún subhanallah èyí ṣe pé òun gùn lé ń tọ́gbọ́ yé pé àgbà ah, tó ti ní wọ́n sì ní ká ṣe sàrà aláìní lè yàn fún sàrà gbàdárí ó ní ìwọ ọkọ mi lọ bá nàbì lọ bí léèrè fa in kana dhalika yujzi anni tó bá yẹ pé tí mo bá fún ọ ní sàrà àyùn ó ti tó ọlọ́run ọgbà á ajẹ́ pé wọ́n ni màá fún wa illa saraftuha ila ghayrikum tí ọba jẹ́bẹ̀ màá fẹ́ lómi o. amọ́kọ ila ghayrika ńlọ́yẹ kọ́ sọ ó wá ní ila ghayrikum kìí ṣe àpọ́nlé kìí ṣe àpọ́nlé léde tí wọ́n ń gbà wọ́n kí ká máa lo ẹ̀yin fún yàn kìí ṣe àpọ́nlé bó tilẹ̀ jẹ́ pé léde lárúbáwá nìsín náà ó ti wọ̀ ọ́ láyè sí so kẹ́lẹ́ bá a mọ̀ nítorí pé ẹlòmíì ní ìsìn tẹ́ bá ti náà ṣe súnà ẹ lè má lẹ́kọ̀ọ́ láyé ìsìn nílẹ̀ lárúbáwá àwọn olùkọ́ wa tá à ń bá ń bá wọn sọ̀rọ̀ wọn ò ní sọ pé kí fàhálùkà kí fàhálùkà gbogbo ṣe kan láì di olùkọ́ rẹ kí fàhálùkà ọsọ di fúfú yẹ ọsọ di bíntín àfi tó o bá fẹ́ parí ẹ̀kọ́ ńlá làásìá kayfa halukum ya sheikh kayfa halukum. لقد أتيتكم أمسي لقد أتيتكم أمسي أتيتكم إذا أتيتك مرغين يوا ẹ̀rí ẹ̀rí kan lárúbáwá wa náà àwọn náà bá ń bẹ́ni tó jù wọn lọ sọ̀rọ̀ كيف أنتم يا شيخنا كيف أنتم àwọn náà ń lo èdè àpọ́nlé fúnra wọn lónìí ìwọ wa jẹ pé ọlọ́run kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa àná wọn mú ọ wá o kò dá nǹkan kan mà wọ́n á pé kí súnà rí ó lè bá jẹ́ súnà tó lóòrìn ṣé òwúrẹ́ ń bọ̀ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wà ní sàlámù aláìkùm yà ṣẹ́yà abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ kẹfà hálùkà ọ̀dájú kọ́ pẹ̀ndù o tí ì ṣètọ́tọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ because ẹni tí o bá ti lẹ́kọ̀ọ́ kì í kẹ́kọ̀ọ́ yọkàn dàbí ipa fẹ́ gbé gold wẹlẹ́dẹ̀ lọ́rùn so ntọ́gbé wa lọ́bẹ̀ ni pé ìyàwó Ibn Mas'ud tó ní wa illa saraftuha ila ghairikum kìí sàpálẹ̀ ní lò fún torí kìí sàpálẹ̀ ń gbà yẹn. torí pé wà nù rìwáyà mi àlàyé lẹ́yìn ìgbà tí obìnrin yẹn sọ nípa nàbì ní ká ṣe sàrà Ibn Mas'ud ló wá sọ pé èmi àtàwọn ọmọ rẹ àwùlẹ́ ha mi nàgà ìrìnà èmi àtàwọn ọmọ rẹ la lẹ́tọ̀ọ́ sí sàrà rẹ ju fara ta lọ ọ̀rọ̀ yẹn wá rí bákànbàkàn létí ìyàwó a ah, ìmọ̀ ṣe sàrà fún mi. sàrà àtàní kì í ṣe fáwọn èèyàn but ntí wọn máa wò tí wọn fi máa fún yàn sàrà onáìláìní ọkọ òní ambosibosi yóò fi tọ́jú àwọn ọmọ àtiwọ́ ọ̀yàwó náà ọlọ́run ti fún ọ̀yàwó o tún wá jọ́pọ̀ rẹ àwọn ọmọ tó jọ́mọ rẹ torí lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú pé kíyàwó ṣe sàrà àkọ́kọ́ kò sí tó burú pé ṣe sàrà àkọ́mọ ìgbà tí èsì sọ̀rọ̀ yàn lórí ìtẹ̀ tó kọ́ bọ̀ so ìdí nu tó fi wá sọ yìí pé kí ibùnú mọ̀sùlùmí ọlọ́gbọ̀n bíi ànábì tọba ní ìwọ ni kí n fún tètè mo bá fún wa àtàwọn ọmọ tó tó ibùnú mọ̀sùlùmí náà wá ti fi pé ìwọ lọ́ọ̀lọ́ béèrè ìwọ lọ́ọ̀lọ́ béèrè nínú rìwáyà kan ìgbà tó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀ wá gbọ́ ní sọ sàrà àti ó lóun àtàwọn ọmọ òun làwọn lẹ́tọ̀ọ́ sí jù anábì ní bẹ́ẹ̀ ni òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí jù torí pé bùnú mọ̀sódì èso lòdù tọ obìnrin wa ní tí ọba mú ajẹ́pẹ́ lómi ní fún ọ qala Abdullah Abdullah ibn wa sọ pé tó nínú ṣẹ̀ríyà àti sọ pé pàápàá jùlọ náà àwọn àhàdéè. tó abdullahi tí wọn sọ kọ baba èyí tó wọ́pọ̀ jù ní pé ibn Mas'ud wọn sọ pàápàá jùlọ nínú àdéhìí ẹ ti mọ̀ kọrọ ibn Mas'ud náà là ń bá bọ̀ tó máa mi bò mí náà ó lè jẹ́ pọ́rọ̀ ibn Abbas wọn bá bọ̀ Zubair ó lè wọn bá Umar ó lè wọn bá pé tí wọn tí ó sì tó tọ́ka sẹ́ni tá à ń láti bẹ̀rẹ̀ ajẹ́pẹ́ta ni Ibn Mas'ud radiyallahu anhu Ibn Mas'ud wa sọ yìí pé balẹ̀ tìhì balẹ̀ tìhì ìwọ ni kọ́ lọ bá nàbì ìwọ ni kọ́ lọ bá nàbì tó o túmọ̀ sí pé láyé ànábì náà wọn ò móbìnrin mọ́lẹ̀ pé má jáde o ṣé bọ́ lọ gbọ́ ni ló fi wá sọ fọ́kọ ó tún wá sọ fọ́kọ tán ọkọ òní jókòó lẹ́dàá rẹ̀ tá rán bọ́ọ̀lù ọmọ gbọ́ <laughs> mi otu tún dé ìyàwó mẹ́lẹ̀ pé kọ́ mọ́ lọ gbọ́rọ̀ lọ. ìgbà tó tún gbọ́ nǹkan tó bí àìsí ìgbọ́ra ẹni yé dáadáa pẹ̀lú ọkọ òun ní kọ́kọ́ lọ ọkọ ní ìwọ ni kọ́ lọ kì í àjò ìwọ kọ́ lọ. túmọ̀ sí kó fẹ́ lọ bìkan gbòòrò ẹ̀tún yẹn dòǹgárì tẹ̀lé tẹ̀lé tí sọ ayé adìyà tóbìnrin náà lọ ó ní wọn ni kọ́ ọ lọ ìyàwó bá ti gbọ̀nà fàǹtọ̀lọ́ ìmọ̀ bá gbọ̀nà فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه وآله وسلم وباب بني كان أو بني أنصار لأنه أنا النبي صلى الله عليه وآله وسلم mina ansor torí kò ń yẹ sansor nínú àwọn muhajirin làwọn ará mẹ́kà làwọn saqif àwọn ará ta'if bẹ́ẹ̀ náà ní ibn Mas'ud hudali nínú àwọn ará ta'if lọ́nà tọ́ mọ́rọ́bìnrin kan nínú àwọn ansor ó sì wí kí ẹsẹ̀ nítorí pé wọ́n ń yára wọn gbà wọn pa àwọn ará làwọn lè àwọn ará mẹ́kà àmọ́ kàn fi sọ̀rọ̀ ni. hajati hajatuha nítorí mi wá lógbò náà wà ọkọ tiẹ̀ náà ti sọ mi lọ àtàwọn ọmọ èmi náà tó sì gbé mi wá náà sọ pé èmi mọ lẹ́tọ̀ọ́ sí àtàwọn ọmọ ẹ ẹ wo islam ti dáa tó àwọn ìyàwó lówó àwọn kò ní Allahu kan ni wọ́n ná o náà sábẹ́ pípẹ́ alájàpá ẹlòmíín bẹ́ẹ̀ nu góńgóró báyìí tọ́lá wọn lọ sí péré ní ngbárí mẹsẹ̀ ń tìyàn gbé ń bẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíín bí máa nu tirẹ́là lórí ipá ń wọ́wọ́ lé ayé yìí àwùjọ bíi lẹ́yìn ní ṣe tọ́nu yọ wá jókòó síwájú àwọn mọ́là tí ń darí tirẹ́là àfa bẹ́ẹ̀ lọ́mọ́ máa jábọ́ àwọn aláàrù àwọn tí ń bá wọn sọ̀rọ̀ ní orí tirẹ́là ni wọ́n wá gbà bíi ẹ̀wọ̀n pẹ̀lú eléyìí tó máa ń kọ̀wé ọjọ́ òbí pé ń bolẹ̀ bí máa ti ṣé kólọ́ọ̀mù rẹ̀ náà wà ń pé wọ́n pe inú tirẹ́là la bí sí o subhanallah tọ́ وكان رسول الله صلى الله عليه وآله وسلم قد ألقيت عليه المهابة النبي صلى الله عليه وسلم قال ما بعد دعوة ملياتي قد أبو النبي èyàn lè kùbìrì lọ bá nàbì bẹ́ẹ̀ a èyàn ronú èyàn ronú kéka sí pé ah, ẹ sànàbí wa nulẹ̀ ẹ à ẹ ọlọ́dà sọ yàtà pọ́nlé téèyàn máa fi pọ́n ànábì lé gidigidi ọlọ́dà bọ́ ànábì kìí ṣe èyàn yẹpẹrẹ sẹ́nìkankan lè kùbìrì lọ bá bá wọn ẹni rárá o. فخرج علينا بلال ẹnu ọ̀nà anábì la wà bílá ló bá jáde wá. ó túmọ̀ sí pé nínú pé à ń pọ́n aṣíwájú wa lé ó náà ní pé káwọn kan wà tí wọ́n máa lọ mú ìròyìn táwọn èèyàn bá ń fẹ́ lọ́dọ̀ olórí bá nígbà tí kẹ́nìkan kàn dé tàdé kẹ́nìkan fẹ́ rí mọ́ṣáláṣí ẹ wọlé ẹ jáde ẹtùwẹsì wọlé tà wọlé ẹnìkan tó ti dé wó àìlẹ́kọ̀ọ́ burúkú nù àìlẹ́kọ̀ọ́ burúkú ètò sá àìlẹ́kọ̀ọ́ lásán fa àìlẹ́kọ̀ọ́ burúkú ẹjókòó bó bá dásìkò sọ láti ẹ̀rì mu kí lẹ́sì ẹ̀ bá wá náà torí ní ìsìn ẹ̀ mọ̀ pé bára lọ̀pọ̀lọpọ̀ ń wá àbẹ́ ẹ̀kọ́ ni so nítorí ẹ̀ làwọn alákọ̀wé yẹn fi máa ń ṣèwé kan pé purpose of visit kọ́ bẹ́ẹ̀ pé I am here to ask for sadaqa èèyàn sọ pé wọn ò pín sadaqa mi mo rò pé yé wa ẹhẹn kìí ṣe pé gbogbo ẹni tó bá dé náà lẹ́ẹ̀ma sọ pé ẹja lọ pè wọ́n wá kí lẹ bá wá o kò sínú kó ti tẹ̀ tó bá béèrè tó bá wá ń wá tọrọ náà kò sí ẹkú kọ́ wọ́n máa pín oúnjẹ tó bá ti dìbẹ̀rẹ̀ oṣù wọn tọ́lọ̀ ń bá kọ pé kí wọ́n mú yín ó kọ yín márùn yín tí wọ́n mú ẹrù ni mo rò pé yé ẹ̀ kì í ṣe pé wọ́n wá yín ẹnìkan tún wá yín ẹnì tá ní wá yín. táwọn ìjọ yẹn pé máa sọ̀rọ̀ ọlọ́run ò ní fẹ́ gbọ́ alẹ́ nìkan wọ aṣọ wíṣkì kí ni wọ́n ń pè wíṣkì náà tó gbogbooro kọ wàlẹ́ ọwọ́ sọ wíṣkì wà láàárọ̀ kùtùkùtù kò fẹ́ rí mi ọmọ kan sì ń bọ̀ wá jíṣẹ́ pé ah, bàbá ẹnìkan fẹ́ rí nǹkan kí ni ń wá bọ̀ ẹ̀ béèrè ìyẹn kàn máa wá jíṣẹ́ látọ̀ bí mo ṣe dé ibi báyìí mo bá rí wíṣkì à wọ́n á pè báyà kankan ní òye tó fẹ́ béèrè inú ẹ̀sìn à bàbá kọ́dà kọ́bọ̀ bá mi dín nǹkan kọ́mọ̀ bọ̀ jù ṣé bá fún ọ ìlówó tó kòkòrò kọ́ ló mú dákúndó pé ah, mùsùlùmí ló mùsùlùmí ti wọ́sọ wíṣkì. torí de lè bilal bá yọjú radiyallahu anhu فقلنا له أواصفهم ائت رسول الله صلى الله عليه وآله وسلم وبا وبا النبي صلى الله عليه وسلم فأخبره عن أن امرأتين بالباب تسألانك sọ fún káwọn obìnrin méjì kan wọn ń bẹ lẹ́nu ọ̀nà tí wọ́n fẹ́ ṣèbéèrè lọ́dọ̀ wa nàbì sallallahu alaihi wa sallam lẹ́nu àná ẹ mọ̀ pé àwọn náà mọ̀ pé kò sáyè ranù máa ranù fún yàn kó sì máa gba àwọn obìnrin olóbìnrin lálejò wọn á ti mọ̀ pé wọn náà ranù ni wọn rọ wọlé lẹ́ẹ̀kan náà ni ẹ mọ̀ pé bọ́lá ńlọ ńbẹ pé ṣé ìwọ ọmọ rẹ máa tó dúró ọ̀nà tó. wọ́n ń béèrè lọ́dọ̀ wa ànábì pé wọn ò tún pé kánábì ọyọjú wa o <laughs> pé ojúlọ́rọ̀ wa o rárá o àwọn obìnrin méjì kan bẹ lọ́nu ọ̀nà tí wọ́n ń ṣe béèrè lọ́dọ̀ wa ànábì pé yẹn ni pé kò ní ìdíkára ànábì kan ká tó lè ṣe béèrè ẹ wo ibi tí ìbàjẹ́ ti máa ń ṣẹlẹ̀ náà nísìnyí kápẹ́sì náà lọ́wọ́ á béèrè obìnrin sì ni wọ́n wọ́n wá sọ pé ẹni tó fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èmi fẹ́ rí wọn náà ṣé ọ̀rọ̀ lẹ́fẹ́ béèrè ẹ̀sìn lẹ́fẹ́ béèrè àbí wọ́n lẹ́sìn ẹ̀sán tẹ́fẹ́ béèrè àwọn ọ̀lọ́ba yẹn béèrè wa ṣé yorùbá ọgbà <laughs> wípé ẹ má fi tí mo ń bọ̀ ni lọ. wọ́n béèrè lọ́dọ̀ ànábì pé ọ̀tútùsí sọ́dọ̀kọ̀tù ànùhùmá àlẹ́ ẹ̀zùwàjìhìmá wàhálà pé ṣé ó ti tó ká pé wọ́n ṣe sàárà yẹn fáwọn ọkọ wọn àti fáwọn ọmọ òrukàn tí bá ń bẹ lọ́dọ̀ wọn ẹ bá wa béèrè wọn. wala tukhbiruhum man nahnu wọ́n sọ fún ànábì pé ta ni wá o wọ́n sọ fún pé ta tá a wá béèrè o àbí ta ni ò lè wá béèrè inú àlùmọ́ rẹ̀ pé èèyàn náà ló lè wá béèrè Allahu akbar. فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم بلال بالو النبي صلى الله عليه وسلم فسأله أسي سيبيري ولد النبي فقال له رسول الله صلى الله عليه وسلم من هما النبي لو أبيري كتا لهم مجيجي أنسي ما داقوا وفن النبي tọ́ ọba ara ní sẹ́ ó du ọba kún ó du ọgọ òṣìṣẹ́ rọlù àwọn ni má sọta ni wa ànábì òṣìṣẹ́ má dá lóhùn òṣìṣẹ́ gbọ́ ọ sọ pé èmi dàpọ̀ yín kí ẹ fẹ́ ṣe ní kí n má dà ó sì tún sọ pé àbánibí bá bí mi èmi ọ̀ sọ o ọgbà lórí pé òní dàpọ̀ wọn náà ànábì wa ni ta ni wọn ànábì òṣìṣẹ́ má dá lọ kìí ṣe pé tánàbí ọba mọ̀ wọn kò ní dà nǹkan kan tọ́lọ̀ fi sánàbí lẹ́mìí pé kò béèrè kọ́l al obìnrin kan ní nínú àwọn ará Madina wa Zainab àti Zainab ìyẹn ni pé òun yóò ṣe ọ̀kan náà àwọn ará Madina ajẹ́kọ̀ ará Mẹ́kà ni. Ànábì sallallahu alaihi sọ pé Zainab Zainab pọ̀ ẹ̀rí pé òkodoro ọ̀rọ̀ dé báyìí <laughs> so ní ìsìn títí débi tí Bilal sọ̀rọ̀ dé kò tíì tu torí obìnrin wo ni ò lè jẹ́ nínú àwọn àǹsọ̀ Zainab wo ni ò lè jẹ́ nínú àwọn muhajirin láì jẹ́ pé anábì gbọ́ pé wọ́n ní má dàá kọ́ wa bá anábì Zainab èwo ń bẹ̀ Bilal ò sì gbọ́dọ̀ parọ́ tọ́ ọ bá lọ àbá máa káyà ń dòní tọ́ Bilal bá ní imra'atu Abdillah ìyàwó Abdullah ni gbogbo ẹ̀ ń sìn mọ̀tò Abdullah yẹn Ibn Mas'ud ni dodo bá yẹ kó tún kò tún jẹ́ ẹni tí wọ́n ti mọ̀ pé tí wọ́n bá sọ Abdullah ó ní sẹ́mi pé kò bá tún túmọ̀ sí kó sì tún bò wọ́n láti rí ẹgbẹ̀rún Abdullah àdébò wá tún ní bẹ́ẹ̀ oníyàwó abdullah qala rasulullah sallallahu alayhi wa sallam a máa mú òfin nínú gbogbo orú nǹkan yìí o pé báàbò kò burú kẹ́ni tó fẹ́ dáni lóhùn nípa àbéèrè ẹ̀sìn kó béèrè pé ta ni gan lẹni tó ń béèrè olùkọ́ yé wa kò túmọ̀ sí pé tó bá lọ jẹ́ zainabu míì ọ̀tọ̀ ni tá sọ. So àmọ́ wo ti jẹ́ Zainab eléyìí la ṣe sọ báyìí ànábì èso lójú ṣáájú ànábì sallallahu alaihi wasallam sọ pé lahuma ajran tó bá yẹ pé wọ́n bá ṣe bí wọ́n ṣe wí wọn wọ́n bá ṣe sàrà fáwọn ọkọ wọn àtàwọn ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ wọn àbáwọn ọmọ wọn wọ́n gbà ládàá méjì ajrul qaraba ládàá pé wọ́n sokùn ẹbí pọ̀ wa ajru sadaqa wọ́n tún gba ládàá sàrà àtúnṣe yàtọ̀ sí kẹsì sàrà àfaràtà ládàá sàrà lásán lẹ́gbà ẹ̀ ní ládàá pẹ̀ sokùn ẹbí kankan kan muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbà wá kò sí tàbí ṣùgbọ́n pípé ẹ̀kọ́ ńlá ó wà nínú àdéhìí eléyìí tó fi hàn wá wípé tóbìnrin bá lówó ọkọ gbọ́dọ̀ bínú sí i so tóbìnrin náà bá sì ní àǹfààní àti fowó rẹ̀ sí ọkọ láǹfààní níjọ́ dání àmọ́ lábẹ́ àbúradà sàrà lábẹ́ àbúradà sàrà ọkùnrin kò gbọ́dọ̀ fi tipátipá mówó ìyàwó rẹ̀. tí ìyàwó ọba yọnu sí fowó ìyàwó rẹ lẹ fún ìyàwó rẹ ọba tó ṣe tiẹ̀ yóò ṣe tiẹ̀ náà níbi òfin ẹ̀sìn Islam ti ṣe wá rí tí ìyàwó bá ṣe sàrà àfọkọ ọ̀ràn àyàn tó ní fọ́kọ láti náwó léyàwó lórí kò bá jẹ́nu sàrà àtàṣe fún tọ́jọ́ pọ́wọ́ ìyàwó rẹ̀ náà ló ti wá ọ̀ràn àyàn ni kó sì tún bọ́ àwọn ọmọ rẹ̀ kò bá jẹ́ látara sàrà àti ìyàwó ṣe fún tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tí ọkọ ọba ní tó fi lè máa tọ́jú ilé tí sì ń gbìyànjú tí ò jókòó tẹtẹrẹ tí ìyàwó sì lówó tábúà tó sì ti mọ̀ yín pé àwọn ọ̀kájúlù rárárárá fọ́kọ kò burú kí ìyàwó máa fi owó ṣe sàrà fọ́kọ ní tí ó fi máa kún nǹkan wọ rẹ̀ tí o fi lè máa tọ́jú lé àmọ́ kó hàn síyàwó kó sì hàn sọ́mọ pípé ọkọ yìí náà ní tọ́jú lé kìí ṣe dandan kó hàn sọ́mọ wípé ìyá àwọn ní ń fowó kún fún bàbá àwọn kìí ṣe dandan àmọ́ ó lè má pa amọ́ sọ́kọ ó sì má pa amọ́ síyàwó síyàwó ní fún ọkọ ní sàrà kò sì sínú pé ìwọ wa mà ìpè ọ̀rẹ́ rẹ kan ìyàwó rẹ ń serú gbìyànjú yẹn fún tó ń ta ìjókòó tẹtẹrẹ tiẹ̀ náà tó ń ti pọ́n náà ń ṣiṣẹ́ ó fi ń rí nǹkan tí ń rí tọ́wọ́ a máa dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ́nu gbogbo bí tọ́ bá ti jókòó pé ńgbà tẹ́mi ò sí nínú àwọn ọkùnrin tíyàwó wọn ṣe sàrà rẹ̀ lómi bí ó sì máa jánu nù so nítorí tó máa ń fi lẹ́yìn bú ọ̀rẹ́ rẹ lónìí ó ṣe é ṣe káàdán ooru rẹ ó sì wọ́n náà kó tó kú nítorí àdìsí mú wá bẹ́ẹ̀ kọ́ fẹ́ sẹ́rin lẹ̀ ṣùgbọ́n al-Imam Ibn al-Qayyim rahimahullah ó ní bẹ́ẹ̀ ni máa sábà ṣẹlẹ̀ ẹ̀ máa ń fi kankan bẹ́ẹ̀ nìkan jẹ́ tẹ́ ń fi ń bu ẹ̀yin náà ò ní kú láyé kọ́ lọ́run tó fi irú rẹ̀ sàdánwò fẹ̀yìn náà torí di eléyìí ọlọ́run kọ́ bá yọ́nú sí àwọn sàhábà lọ́kùnrin àti sàhábà lóbìnrin ọlọ́run ẹlẹ́dàá kọ́ bá ṣàlékún yíyọ́nú sí wọn kò sí tàbí ṣùgbọ́n wọ́n ṣe akitiyan tó pọ̀ púpọ̀ púpọ̀ fún wa lórí bá ti ṣe gbẹ́sìn ọlọ́run ọba yìí àgbọ́yé náà làwa ń rí yìí fún wa láti máa lò ẹlẹ́dàá ó àwa náà àwọn ẹrú rẹ̀ tí ó ṣàánú ó àwọn ẹrú rẹ̀ tí ó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbèrè ni pé ṣé tí àwọn bá fura pé àtàrà ìnáwó ti ba fura pe atara ti gbe awon bàbá wọn tó bá mú wá pín ogún wọn pín tàwọn ṣé àwọn lè gba ogún yìí nígbà tí ó wà wọn bàbá yẹn tó ń pín bàbá wọn. kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ti dájú pọ̀nà ìdìnnà wọn ti gbà bí kò lẹ́tọ̀ọ́ sí ogún ẹni tó ń pín bàbá rẹ̀ torí pé kì ṣe bàbá rẹ̀ hadith anabi sallallahu alayhi wa sọ pé alwaladu lil tí obìnrin bá bímọ lábẹ́ ọkọ gbogbo ọmọ tóbìnrin bá bí lábẹ́ ọkọ rẹ̀ yìí lọ́mọ ọkọ rẹ̀ lópin ìgbà tọkùnrin ọba fẹ̀sùn zina kàn torí pé ìyàwó rẹ̀ tó bí òun náà ní tọ́fẹ́ òun náà ní bímọ fún un àmọ́ tọkọ bá ń ṣe iyèméjì lórí pọ́mọ òun lọ́mọ kan nínú àwọn ọmọ yẹn kò síyàwó sì jẹ́wọ́ fóun ṣe zina àtọkọ àtìyàwó yẹn wọ́n jọ ṣépè fúnra wọn ni ẹ má ṣe ṣépè yẹn lẹ́ẹ̀márùn márùn á tún wọn ká ọmọ tí ọfà àwọ̀ kò ní jẹ́ ọmọ ọkọ yẹn obìnrin ọmọ gbé lọ kò lè jẹ́ ọmọ ọkọ yẹn torí alwaladu bil firash ìyàwó tó bímọ fún wa ọkọ tó ní òun ló ní ọmọ ìtumọ̀ kejì òun náà ní kó obìnrin ó bí ma lábẹ́ àbúradà zina láì jẹ́ pé igi ń bẹ láàrin rẹ̀ àtọkùnrin tó bí ma fún wọ́n ní alwaladu lil firash ayé alwaladu lil mafrusha obìnrin tẹ́ ẹjọ́ ṣe zina ló lọ ma walil aahir al ẹni tó bá ṣe zina òfó ńlò wọn mú torí rẹ̀ bàbá tó bí pọ̀ náà zina òfó ló mú o ọmọ kì í sọ ọmọ rẹ̀ ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé ọmọ yẹn bilistilhaq la yalhaqu bimanistilhaqa tẹnìkan bá sọ pé mo gbà lọ́mọ torọ́ dájú pé mìnìkan náà ni mo bóbìnrin yẹn ti zìnà ọmọ yẹn ò ní jọ ọmọ rẹ lẹ́yìn islam èyí sáyé jàhìlì yà wọn síbẹ̀ lẹ́yìn tí islam ti dé ọmọ yẹn ò lè jọ ọmọ rẹ àfi tó bá yẹ kó kèfèrí bá ní wọn tẹ́lẹ̀ àtọkùnrin àtobìnrin àwọn èsè mùsùlùmí tẹ́lẹ̀ so ọwọ àgbà ọmọ nǹkó ọmọ òní wọn padà wá di mùsùlùmí ọmọ rẹ̀ lápò àmọ́ ìwà nù islam lọ wá ṣe zina ọmọ ò lè jọ ọmọ àwọn ọkùnrin lè tọdọgba ọmọ obìnrin ni ọmọ jẹ bàbá yìí wọn kú wọn pín ogún fún ọ wọn ò tí ì rẹ ni pín ogún fún torí ìwé sọmọ rẹ̀ ọlọmọdé aṣíwò jẹ. wọ́n ní pé kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn torí pé àwọn máa ń ní iyèméjì nípa àkídà pé ọkàn àwọn òbí ní straight nípa àkídà. irú àìstraight wà o. ẹni tí wọ́n ń ṣe ròyìnròyìn níbi ìgbàgbọ́ rẹ̀ bí ìròyìnròyìn sí Allah ìpètò Allah òyìnbá àgbà bóun tiẹ̀ sì jẹ́ gbogbo wa ní ìsìn bàbá wa náà ní bàbá bàbá bàbá wa náà ní bàbá so okùn wa tó gùn gùn gùn níbi títí ń bọ̀ ókè bó ni Allah ti wà tọ́wọ́n àrùn títí débi pé kálọ́ tiẹ̀ dá Allah tọ́ba ti bọ́rọ̀ rẹ débẹ̀ wọn kò sí a'udhu billahi minash shaitanir rajim àṣetọ́ni ló fẹ́ ba tiẹ̀ jẹ́ o àṣetọ́ni ó rí pé òun ò rí ọsọ́ di kèfèrí lọ́wọ́ lọ́wọ́ ń fi ìròyìn ròyìn dọ̀ọ̀la mọ̀ tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ọ ó sì a'udhu billahi minash shaitani rajim àwọn olùmọ̀wá sọ̀làyé pé ẹni tírú rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ó súnmọ́ kó ṣẹlẹ̀ sọ̀nà nítorí tí ṣètọ́ni bá ti di ẹni tó sọ̀rọ̀ ìtinú níbi àti sọ́ọ̀dì kèfèrí ní tó kù ni kó máa fi wàsíwàsí kó máa fi dọ̀ọ́lá mọ̀ ìròyìn anabi sì fi hàn wọn sọhábà tán ṣe irú ìbéèrè bá ń lọ́dọ̀ wọn pé ìmánì gidi náà nù wípé ṣètọ́nì ò rí yín sọ di kèfèrí ọwọ́ adúró lórí wàsíwàsí tẹ bá ti bá débi ta lọ́wọ́ adọ́lọ́ ẹ sọ pé àwọn òbí lẹ́yìn nínú ṣètọ́nì lójú náà. wọ́n ní ṣe àwọn ẹgbẹ́ mùsùlùmí pé ṣé àwọn lè kọ́ sílẹ̀ pé ogún àwọn ìlànà ṣẹ̀ríà ní tàbí pé. dáadáa ẹ kọ sílẹ̀ lórílẹ̀ tí gbogbo nǹkan ti polúkúrú mùsùlùmí báyìí lọ́jọ́ pé àwọn ọmọ àtìyàwó yín àtàwọn mọ̀lẹ́bí yín náà ń gbé ẹ bá kú ẹ lè fi wọ́n sílẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kọjá pé àwọn ni wọ́n fa àkíkọ́rí fáwọn onígbà kan pínpín yín nílànà mùsùlùmí tírú rẹ ọmọ bá ṣẹlẹ̀ ẹ lè tún kọ àkọọ́lẹ̀ pé tí wọ́n bá kú o orí ìlànà tí Islam mú wá pé kí wọ́n fi pín ogún ni wọ́n gbọ́dọ̀ fi pín ogún mi o ẹnikẹ́ni tó bá wá yí padà báyìí báyìí ni ó rí fún un torí yorùbá ètètè gbọ́rọ̀ tó àmọ́ tí wọ́n bá fi tí wọ́n bá gòtè lé wípé báyìí báyìí ní ó rí fún un kálukọ́ wọ̀wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ náà. wọ́n ní pé ṣé àwọn lè. bí kò sọ wípé ẹni tó bá yí padà kò ní sọ̀tẹ̀ kan tí ètò wa bà mí. ìgbàgbọ́ pé hàlẹ̀ rẹ̀ ni àmọ́ yorùbá gbarú rọ̀ ń bọ̀ náà. wọ́n ní pé ṣé ó tó táwọn lè béèrè fún ọkọ̀ àwọn tó dá ìbọ̀sọ̀ àwọn nígbà látara ẹgbẹ́ ọkọ̀ àwọn ó kó nǹkan ayé lórí nǹkan ẹ̀sìn bíi tó bá fẹ́ ṣe sọ́lá sófin bí ìgbà tó ń bá ti yọ bí aago mẹ́jọ ló máa ń ṣe àwọn máa sọ fún un pé tó kò gbà pé ó sì wà láàrin àsìkò fájìrì. tó dájú ni kò dáràn lélẹ̀ yẹn náà nítorí pé lábẹ́ òfin ọlọ́run inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta sọláàtì ọ̀ràn yẹn tó lákòókò ní ká olùgbàgbọ́ òdodo ẹni tí bá ti máa fẹ́ sìn tí bá ti máa fi ráàrí tí máa fi falẹ̀ tí ò ní sí lásìkò rẹ̀ nítorí kọ́ba àti lówó owó yìí ṣé yóò kó lọ́jọ́ tó bá kú ni nǹkan tí ó tàn lọ́fẹ́ gba tí ò ní tàn kalẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí njẹ́ ọba lọ níjọ́ tó bá kú ìní fọwọ́ rẹ̀ hẹ́ hẹ́ mú wọ́n á mójútó èyí tí ò ní tí ó fi ilẹ̀ fáwọn èèyàn tí ò ní mú lọ síbi kankan ẹ máa bá a sọ ẹ sì pé àwọn tó bá nímọ̀ nípa ẹ̀sìn láwùjọ tẹ bá wà kí wọ́n bá yín bá sọ̀rọ̀ tí ọba wa yí padà tó jẹ́ pé ìṣesí ẹni tí ò fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tó bá dàlù kéyàmù iná ló sì tún múra sí kò burú tẹ bá ti torí rẹ̀ tẹ bá yarú ọkùnrin o à ń bẹ lọ́run kọ́ làwọn fún yín lọ́kọ tó dáa jùlọ tó ń mójútó ẹ̀sìn náà. wọ́n ní pé ṣé àwọn ó bá àwọn táwọn pa ẹran léyà fún bíi ẹni tó ti kú kò sí nínú ìlànà àwọn aṣíwájú wa rere kí ẹ máa pẹran léyà fún bàbá tó ti kú àbí ìyá tó ti lọ bàbá àfáà yín tí ò sí má ṣùgbọ́n kò sí tó burú kí ẹ máa pa ẹran léyà yín kí ẹ sọ pé kọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ gbàlẹ́ran léyà fún yín àtàwọn ọmọ yín àtàwọn òbí yín tó ti kú eléyìí ò burú. ìmọ̀pá wa máa dẹ́ràn kápá fún bàbá wa fún ìyá wa eléyìí ò sínú ìlànà àwọn aṣíwájú rere àyàfi tó bá gbé bàbá yẹn sọ àsọtẹ́lẹ̀ wípé nínú owó òun ìdá kan mẹ́ta dúkìá òun tẹ́ ẹ̀ máa develop parun ẹ máa fi máa pẹran léyà fún ìyá kò burú gbà. so wọ́n máa ń fún àwọn interest àwọn máa ń gba interest yẹn láti fún àwọn èèyàn bọ̀ àwọn òkè expect ìwọ́dọ̀ ìgbàlátara rẹ̀. ẹ̀tọ́ dáa ju ní pé kọ́mọ̀ máa fún àwọn èèyàn question wa ni pé láàrin bí ọdún kan sẹ́yìn àwọn notice pé àwọn interest yẹn kò wọlé mọ́ àwọn ṣèwádìí àwọn rí pé àwọn bank officials kan tó máa bá wò ní ìfẹ̀sì kìíní ni wọ́n ń ta ìbájú ní ẹ̀sà kan tàwọn ṣé àwọn lè fi owó ẹgbẹ́ kan fi sílẹ̀ fún àbí táwọn lọ kàn torí pé ìwádìí tún fi hàn pé gbogbo interest owó àwọn mùsùlùmí wọ́n máa sábà fi ran àwọn Christian organizations wọ́n máa fi ran àwọn lọ́wọ́ ni kìí ṣe Nàìjíríà nìkan international level owó àwọn mùsùlùmí tó wà ní World Bank nkankan táwọn lárúbáwá táwọn ìgbà owó ilé yẹn lórí ẹ̀ àwọn ilé yẹn wọ́n máa lọ kó fún àwọn chọ́ọ̀chì chọ́ọ̀chì chọ́ọ̀chì làwọn fi ń kọ́ gigantic churches sí gbogbo ilé ayé ń gbà mí so ẹgbàá àmọ́ pẹ̀lú ẹ̀mí pé ẹ̀yin ò fẹ́ gbowó èlé o èsì sówó èlé lẹ gbà o ẹ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ nù kí alẹ́ fi ṣe ẹ fi kọ́ ilé ìgbẹ́ gbogbogbò táwọn yóò máa yàgbẹ́ bẹ̀ ẹ fi la gọ́tà dáàní fi ń ya létágbàrá ń ya ṣọ́ọ̀pù so gbogbo orú nǹkan báwọn ẹ fi ṣe tẹ bá sì bùn yàn ẹ kó nu pé gbalada o ẹni gbalada o ìgbà tẹ́ ń sìn bùn yàn ẹ mẹ́mi kó nu pé èmi mò ń bùn ọ lówó o owó kan tí ọba sọnù iná la ti ká fún wọn àwọn òfẹ́ ládàtú kan bẹ́ẹ̀ àtìlẹ́ rí. wọ́n ní pé táwọn bá ń ṣe ìjọba ìlú táwọn bá ń ṣe ìtọ́jú lò pé ṣé àwọn máa ka ké sókè ní ọ̀dí àwọn kà ní. àwọn dìpẹ́ǹdì tẹ bá ka sókè kò burú tẹ bá ka jẹ́jẹ́ kò burú ṣùgbọ́n bí tẹ́ ti ń ka wọn táwọn èèyàn wà ń bẹ̀ tó ṣeé ṣe ká fi kí oyin tẹ̀ ń kà yọ lẹ́nu àbí òsì ńbẹ̀ ṣẹlẹ́yìn lẹ́yìn ìjẹ́bù sì jẹ́. wọ́n ní báwọn ṣe mọ̀ nínú pé ó yẹ kí ọ̀rẹ́ ẹni kí wọ́n gbàgbọ́ nínú gbogbo òjíṣẹ́ wípé ṣé wọ́n ní pé ṣé òótọ́ ni pé ìgbà àlùkà pé ń padà bọ̀. dáadáa ń padà bọ̀ mọ̀nà ń padà bọ̀ bẹ́ẹ̀ni tí ń bí òye sọ ànábì ìsàmbọ̀ ń bọ̀ àdéhùn tó wá lórí pé ń padà bọ̀ ọ̀pọ̀ ó dé hàdìtàwàtò so kò sí nǹkan kan tó ta kó pé ń bọ̀ ń bọ̀. kò sì dín in lọ bọ́ba dé yóò ṣiṣẹ́ tọ́lọ̀ ni oṣù náà ọ̀dà ọba imani jẹ kẹ́ ẹ máa sọ pé ntànàbí ní ń bọ̀ kò ní wà náà. wọ́n ní kọ́kọ́ àwọn ó ní ibi tó máa ń kówó sí ó wá ti fáwọn oníyọ̀ǹda pé ìgbà tó bá ti ní ìjẹ́ ọ̀sán lọ́mọ mú bẹ̀. pé iṣẹ́ àwọn tó gbé owó ìtàn àti màdìkọ́ dákọ̀. Ah, ẹ má mọ owó rẹ̀ fi ṣe sàrà o sọlẹ́yìn náà ń kọ́ tí ọkọ tó fi ibi tí ń kówó sí hàn yàwó ó léwu àwọn pé ṣètọ́n iná ṣètọ́n ẹ̀yẹ jírí mìníbìnrin àdámà mẹ́tẹ̀rọ dẹ́m bẹ́jẹ̀ tí ti ń sáré nu san wa là ṣètọ́n iná máa ń sáré ṣètọ́n lè kọ́ sọ́kọ tí ó ju ọkọ gbé àìmọye so ó sì lè jẹ́ pé kan ni ó sì obìnrin kọ́ wọ́n kọ́ sọ́kọ rẹ̀ pé ọba rówó rẹ̀ gbéjarí síbi ó sì máa ṣe láyé tiẹ́ nu ní ọba jíwó gbé wàá lọ bá bẹ̀rẹ̀ ẹ sì máa pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kọ́ńtúrọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ bá ti rí pé ti ra lówó kan torí owó ni ó sì fẹ́ yín òun náà máa wá wọ́nà tí ó fi jíwó gbé so torí di eléyìí káwọn ọkùnrin náà ẹ má sì ń táwọn ìyàwó yóò fi ṣiṣẹ́ ẹ fọ ọmọ ọlọ́mọ alẹ́ wọ́ afẹ́yìn o ẹfun lówó tí ọmọ aná tí ó tó tẹ bá lówó bá àmọ́ pé ibi tí mò ń kówó sí ni lọ máa mú ó lè lọ bá wípé owó ọ̀rọ̀ afẹ́rí lọ́wọ́ ti yín náà pàdé tẹ pé ibi tẹ́ ń kówó sí lẹ́fojú sí tí ìyàwó sì ti lọ mówó tiẹ̀ náà bó náà ṣe ń fẹ́ tí ó wá di pé ṣé mo ní kó mú tó bá ní tí wàá lọ wá ṣẹlẹ̀ tẹsí wàá máa lè so tí ọkọ rẹ ṣe máa ń tàn wọn máa tàn láǹtà o sọ pé owó tó bá fẹ́ fún ọ kó fún ọ kó wà lọ́wọ́ rẹ kése pé lọ́ọ́ máa mówó mbẹ torí aburú mi tún wà olómi ò lè ta sí létí kọkọ nípa lọ́ọ́ máa mówó mbẹ ọdọ ò lè jọ máa yín tọmọ ọ lọ sí owó kó mbẹ tí ó tìran rẹ mọ náà. wọ́n ní pé nígbà tí covid nineteen yẹn lágbára pé kánà kò lè máa mọ́ ti dàn án wọ́n wá ráyè ṣe ìjọba gbẹ̀nàṣà sí lára pé táìmù tí màá báyìí bí wọ́n láti wọ́n á rántí pé ẹni tó ti kú yẹn fún ààrẹ ti lọ́jà náírà sí lára lórí ẹ̀ ti kú bí yẹn má ti gbé wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣó tọ́ ọ̀nà. ẹjọ́ a ti dájú pé mùsùlùmí tó kú wọn ò ṣe sọ̀látù jánásà sí lára á sì sọ̀látù gáìbù sí lára tó bá pé ńgbà tá a tó mọ̀ pé wọn ò ṣe sọ̀látù gáìbù sí lára pẹ́ ìgbà bá mọ̀ náà láti sí lára àmẹ́yìn ti mà ti pẹ́ ẹ̀ ṣe sọ̀látù jánásà sí lára so wọn á ló dé tó fi jẹ́ pé sìn náà ó ti tó bá ń wá béèrè ní ọjọ́ yìí. aleykum salaam. nípa àdéhùn ìyá kàbẹ́ ti zakat náà lè yọ fún yàwó ó lè yọ fọ́kọ ọkọ ni ó yọ zakat fún yàwó kò gbọ́dọ̀ yọ fọ́mọ rẹ̀ obìnrin lè yọ zakati fọ́kọ ó lè yọ zakati fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni sàrà àtinúwá lè ṣe fọ́kọ lè ṣe fọ́mọ rẹ̀